الله الرحمن الرحيم ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحابته ومن تبعهم بإحسان إلى يوم الدين أيها المستمعون الكرام السلام عليكم ورحمة الله وبركاته adáwọ̀ fún ọlọ́run ọba ọba tí ó tún sọ ní ọjọ́ kẹta nínú Ramadan ti 1439 abiyallah subhanahu wa ta'ala kọgbà àwọn ìjọsìn wa nínú oṣù yìí kọ́nà ọgbà wa a sì fi ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kó jẹ́ kájọ́ kan nínú àwọn tí yóò ṣe àforíjì fún wọn nínú àwọn tí ó kẹ àti nínú àwọn tí ó bọ okùn náà kúrò lọ́rùn nínú oṣù tí a wà yìí ní ààyè yìí tá a fi máa bára wa sọ àlàyé àti ìtumọ̀ àyà alukur'an ní gbogbo Ramadan báyìí bí ibi ńlá ìjà àyànlá á tún tẹ̀síwájú lónìí àti bẹ̀rẹ̀ láti ìjẹta àyà tí a ti dá dúró níjẹta òun náà ni àyà ẹlẹ́ẹ̀ kejìdínní ọgọ́jọ verse 158. fifty tí Allah subhanahu wa ta'ala títí ń bá sọ̀rọ̀ àpàtàkì ìrọkìríkà asọ́fà àti mọ́rúwà fẹ́ntọ́bá lọ sí hajj abẹ́ntọ́bá lọ sí umrọ abẹ́ntọ́kàn lọ sí tọ́wà tí kìí ṣe pé ó ṣe hajj àbí ó ń ṣe ọmọrọ lọ́wọ́ a tàlàyé àwọn ìdájọ́ tọ́rọ̀ mọ́ asọ́fà asáàyè báyìí na sọ́fà wal marwa àti ìpìlẹ̀ bí nǹkan ṣe jẹ́ òfin nínú ṣẹ̀ríà Islam lónìí bí ibi ńlá ta'ala ààbò sínú àyà tó tẹ̀lé àyà náà ó náà ní àyà lẹ́ẹ̀kọkàndín ní ọgọ́jọ verse 1 uh, 59 ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala sọ pé inna alladhina yaktumuna ma anzalna inna alladhina yaktumuna nínú tíra wọn ìṣirò pẹ̀lú rahman wọ́n ní àyà yìí wọ́n ní ó kó nǹkan tó pọ̀ sínú wàtẹ́sìmánu ahlal kitab wà wọ́n mínà mùsùlùmí ó kó àwọn ahlul kitab àwọn christian àti tó wá kó àwọn mùmìnì tí ìròyìn ti bẹ́nu àyà yìí tí bá ń bẹ lára wọn ó kó àwọn náà sínú kí wá láyà yìí sọ ọlọ́ọ̀bá ní inna alladhina yaktumuna ma anzalna minal bayyinat ẹ̀rí àwọn tó jẹ́ yí pé yaktumuna ma anzalna minal bayyinat wọ́n ń fi àwọn nǹkan tá a sọ̀kalẹ̀ wọ́n ń fi pamọ́ báwọn èèyàn àwọn tó jẹ́ wípé wọ́n fi ń táwọn náà bá sọ̀kalẹ̀ nínà bayyinati wal huda nínú àwọn nǹkan ọ̀nàánà àti àwọn nǹkan tá a ti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ tó wá ń fi pamọ́ fáwọn èèyàn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ni àwọn tá a sọ yìí ulaika yal'anuhumullah wáyẹ̀dà ánùhùnmù dàáyàn ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ọ sẹ́bílé àwọn ẹni ó sẹ́pèlé wọn wáyẹ̀dà ánùhùnmù dàáyàn kódà àwọn tí máa sẹ́bí wọn sẹ́bílé wọn àwọn olùmọ́ ní àyà yìí ọlọ́ọ̀bá sọ̀kalẹ̀ nípìnlẹ̀ lórí àwọn ahlul kitab torí wípé wọ́n jẹ́ ti máa fi àwọn ìròyìn tọ́lọ̀ bá sọ́npa nàbì sallallahu alaihi wa alihi wa sallam tí bẹ́nu tíra wọn wọ́n máa fi pamọ́ wọn ò ní sọ fáwọn èèyàn pé ànábì kan bọ̀ ismu ahmed tó kọ ọ̀dọ́mọdé ahmed wọ́n ń kẹ́nu tíra wọn wọ́n máa fi tọ́wọ̀ ṣùgbọ́n wọ́n máa dọwọ́ bò wọn ò ní fi han àwọn ọmọlẹ́yìn wọn kí wọ́n lè bá àrí wọn kó lóga pẹ́ wọn ní fi hàn wọn kí wọ́n mọ́ làwọn fẹ́ gbà sílámù àbí wọ́n fi àwọn ìdájọ́ míì ọba sọ̀kalẹ̀ nínú alukur'an wọ́n fi pamá ka aya ti rọ̀jì gẹ́gẹ́ bí aya ẹ́mbàsì zìnà kí wọ́n lẹ́nu wọ́n fi pamá ó wà ní àwọn tá a ní ọdún nígbàtí wọ́n lù kìtà ó ṣe zìnà Madina wọ́n wá mú ọdún wọ́n bá ní lẹ́sà fi kitabina ayatu rajm kí ló tẹ́fẹ́ lẹ́ lọ́kọ̀ kò sí àyà pẹ́ńbà ṣe zìnà tó sì ti níyàwó àbótí lọ́kọ ààrí ìdájọ́ pé kẹ́lẹ́ lọ́kọ̀ panu tíra àtiwa nínú àwọn tó ti wá jẹ́ yẹ̀wù bí tẹ́lẹ̀ tó ti gbà Islam ó ní Abdullahi ibn Salam ńlọ́wọ́ ó wá ní ọ̀rọ̀ gbé tíra yìí wọ́n ni wọ́n gbé wọn ànábìwájú kò sallallahu alaihi wasallam

yẹtùmúnà máa anzalna minal bayyinat tí wọ́n ń fi nǹkan tá a sọ̀kalẹ̀ nínú àwọn àlàyé nínú àwọn ìmànà min ba'di ma bayyanahu linnasi fil kitab lẹ́yìn ìgbà tá a ti ṣàlàyé ẹ̀ yékéyéké fáwọn èèyàn tá a ti ṣàlàyé ẹ̀ yéké nínú al ẹ̀mọ̀ nǹkan tá ti ṣàlàyé ẹ̀ fil kitab tó ti yé tí ò sí tọ́dọ̀ àwọn àpèjúwe ka àyà tí a nìrọ̀ àyà ti nìrọ̀ bí àwọn àyà bá a fi máa pígun ọlọ́run sàlàyé àbí ọ̀sàlàyé ẹ̀ tó yé yékéyéké kí wọ́n wá gbé lọ́dọ̀ àfa àkọ́kọ́ ẹ wá bá a pígun bá ń kékeré ni tí n bá ní tó pé bí ọlọ́run sàlàyé kò ní kàn yé mi kò sí ní àwọn bá kó gún ọkàn ṣùgbọ́n fẹ́ kọ́ lọ́nà ẹ̀kọ́rọ̀ yọ ọ̀tọ̀ bò ni lọ́lọ́ńlá ni fún àbúrò bàbá náà bó ni ọmọ mójú táwọn ọmọ ọlọ́run náà lè fẹ́ gbọ́n bàbá náà bó ni ọmọ mójú táwọn ọmọ ọkọ̀ dọwọ́ bò ni lẹ́yìn ìgbà tí ọlọ́ọ̀bà Allah tó ti sàlàyé ẹ̀ nínú Al-Qur'an ọlọ́ni wùlà ìkà ìlà ẹnu ọmọ lọ àwọn tá a sọ yìí àwọn náà lọ́lọ́ọ̀bọ yóò sẹ̀bi fún afáwọn Abdurrahman ibn Sa'di rahimahullah wọ́n ní irú ẹni yóò irú ẹni nǹkan pamọ́ yìí yóò lẹ́tọ̀ọ́ sí èpè látọ̀dọ̀ ọlọ́run torí wípé òun náà fi nǹkan tó tóbi ó fi pamọ́ fáwọn èèyàn téèyàn bá fi lè fi nǹkan táwọn èèyàn ní bùkátà sí tó fi pamọ́ tí ò dé wọn ní access sí látàrí pọ́gbẹ́ ní ìcháàjẹ jẹ̀mọ́ ẹ̀ṣẹ̀ ńlá ni ọlọ́ba subhanahu wa ta'ala ọlọ́sọ̀nù sọ́tún ma'rún ọlọ́ni àràyíkà lẹ́bi ìkẹ́bìbù أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراعون ويمنعون الماعون ọlọ́ba ní ẹgbẹ́ ọlọ́run kọ́ máa bá àwọn tó ní ẹkẹtẹ bá wà lórí ìran sáà owó rẹ̀ ọ̀nà kò sí mbẹ̀ ayé àmútawọ̀ ayé mọ̀họ̀fínà mọ̀họ̀fánóòn wọ́n ti jìnà lórí ìran wọn wàlẹ̀dínà yọ̀rọ̀ òun àtàkọ́jẹ́ pé wọ́n ń kírun wọn àbẹ́ ń ṣiṣẹ́ eré wọn yọ̀rọ̀ òun látàrí káwọn èèyàn ó lè rí wọ́n ń ṣàṣehàn lọ́jọ́ àjẹ́ ń ṣe káwọn ènìyàn fẹ́ ṣe ẹjẹ́ ń ṣe kí wọ́n lè rí mi ọlọ́run ní ẹgbẹ́ kọ́ máa bá wọn ọlọ́run ní wàyẹ́ nàrúnà àmàrù àwọn ọmọ ní àmàrù òun náà ní nǹkan táwọn èèyàn ní access sí nǹkan tó lẹ́ táwọn èèyàn ní free access sí tóun wá dọwọ́ bò tí ọ̀gá káwọn èèyàn rí wọn kọjá wọn láǹfààní ẹ̀ ẹ̀wọ̀n tọ́nà bá sọ ẹgbẹ́ kọ́ máa bá ẹgbẹ́ ní ìjẹwọ́ ìlú wọ́n ní wọ́n yìí òun náà ní ààyè kan nínú nání gẹ́bẹ̀ torí eléyìí téèyàn bá fi lè block tó dínà nǹkan táwọn èèyàn ní bùkátà sí tó dínà rẹ̀ látàrí pọ́n láǹfààní nǹkan yẹn egbe ní ẹsẹ̀ pẹ̀lẹ́ ẹsẹ̀ pẹ̀lẹ́ ọlọ́run bá ti ń ṣe pẹ̀lẹ́ láti sánmà torí délé ní kálukú fi yára rẹ̀ wò ọlọ́run subhanahu wa ta'ala ni ulaika yal'anuhumullah àwọn tá a sọ yìí àwọn tí ń fi ìmọ̀ pamọ́ yìí yal'anuhumullah ọlọ́run bó ṣe pẹ̀lẹ́ wọn yóò sẹ́bi lé wọn àbọ̀lọ́run bá ń sẹ́bi lé wọn kò sí bá a ṣe lè tú a lè tú mùdọ̀rọ̀ àìtẹ́n wa mustaqbala a lè tú pé ń sẹ̀bi ní wọn àbí yóò sẹ̀bi ní wọn wọ̀nyẹ̀lẹ̀ àìníwòmù láàrínà àwọn tí ó máa sẹ̀bi wọn àwọn àmọ́ sẹ̀bi ní wọn alimami Bagawi rahimahullah nínú tí amalẹ́kọ̀ ọmọ ẹsẹ̀ yọ ọmọ ẹsẹ̀ pèlè wọn wà nurse àwọn yọ ọmọ ẹsẹ̀ lílé wọn àti gbogbo ẹ̀dá ọlọ́run yọ ọmọ ẹsẹ̀ lílé wọn wọ́n wá ní kí nìdí tí wọ́n fi máa sẹ̀lẹ̀ wọn wọ́n nìdí náà ní pé ìdá jùhìdò bí máa ní nígbà òjò ọ̀bá rọ̀ tọ́dà bá dánù tọ́dà dá sọ́ọ̀mù pé ẹranko òun náà máa sọ́fà ẹyẹ ọ̀sọ̀fà gbogbo nǹkan ní ọmọ sọ́fà lásìkò tó bá ń sọ́fà yìí àwọn ẹranko ọ̀wà máa ṣẹ́bi wọ́n máa ṣépè àwọn wọ́n máa ṣépèlé o àwọn tó fa sábà bí kọ̀dà ọ̀dá àwọn náà làwọn tó mọ nǹkan tó sì ń fi pamọ́ tó ń dọwọ́ bò ó wọ́n nídìí tí wọ́n fi máa rí èpè àwọn ẹranko àtàwọn ìdá ọlọ́run bá Allah òun lélẹ́yìn jẹ̀máà àní àyà yìí kọ̀mọ́ lórí àrùn kìtàbì nìkan àdínú àwọn pásítọ̀ tẹgbẹ́ ní máa tí òun kọ̀rọ̀ wòlá ọ̀rọ̀ lójú ẹ̀ka sọ yóò ní nínú ẹ̀rọ náà pé ìsìláàmù lọ́nà gbọ́n gbọ́dọ̀ sọ́ǹtà gbangba tó bá ti sọ wọ́n gbalẹ̀ rẹ̀ wọ́n gbọ́kọ̀ kódà ó lè lu ẹ̀wọ̀n wọ́n lè rọ́pò ẹ̀ wọ́n lè dá síìdì sílá kò sí tí wọ́n lè dẹ́wọ̀ torí ò ní jùmọ̀ sí wọn torí délé yìí yóò kàn máa fi pamọ́ nígbà mẹ́jọ sọ yóò wà kú sórí ẹ̀ jẹ̀mọ́ à ó kó sínú ayá yìí abẹ́yìn tọ́mọ̀ tí ò sé ó ní pé ìsìláàmù lélẹ́yìí ń tẹ́sán pẹ̀lú ànábì rẹ̀ ìròyìn rẹ̀ rẹ̀ ọ̀ni ẹ̀wọ̀n àní ṣe ń tí ọ̀bá ẹ̀rí ọ̀sẹ̀lẹ̀ àwọn àmà àní ṣe irú wọn ọ̀nà tàbí kọ́lẹ́tà sí tààmà sí ìrọ́pì ìrọ́pì mẹ́lìkù rọ̀n nínú ìrọ́pì ìrọ́pì ọjẹ́ ọba rome nígbà náà anábì wa kọ́lẹ́tà sí wípé muslim daslam tesla ó sì là gbà níbi kọ́lẹ́tà ń sin tán ọwọ́ á ní kí wọ́n lọ pé ó ní ta lọ́kọ́lẹ́tà wọn ní ẹnìkan tí jẹ́ muhammad láti maka ni ó ní òkè láti madina níbi tí wàá madina gbà náà ọwọ́ á ní wọ́n lọ ní ọjà kí wọ́n lọ wo àwọn bá fámìlì rẹ̀ kán lọ mọ́ wa nígbà wọn mọ́ ọdẹ ńgbọ́ ọlọ́run sì kẹ́ kẹwọn ńlá Abu Sufyan tó ń jẹ́ mẹ́gàjí àwọn kùrẹ́sì níjọ́ náà ọwà bẹ́ yọ̀rọ̀kùnrin wọn bí lẹ́rìn ọ̀rọ̀ àbíkù yìí wà nù sọ yìí náà Bukhari ní ọwọ́ bẹ̀rẹ̀ ńlọ́wà bàbá tìlúwà bí wà ti bẹ̀rẹ̀ ọwọ́ ń bí lẹ́rìn ọ̀rọ̀ nígbà kún bí Abu Sufyan ó sáàmì ẹgbẹ́ ọlọ́wọ́n ma ó ní ta ló súnmọ̀ jùlọ bí nù yín àbúṣúgbé àní àná akọrọ̀bù mí ìhùn náà sábà èmi mú súnmọ̀ jùlọ bí ó ní ọlọ́bọ̀ wá jẹ́ lókọ̀ ẹ̀dúró lẹ́yìn ẹ̀tọ́ sẹ́yìn ẹ̀ ní wọ́n bílé rẹ̀ ọ̀rọ̀ àbúṣúgbé à ń dáhùn ó bílé rẹ̀ ọ̀rọ̀ àbúṣúgbé à ń dáhùn nígbà tó àbúṣúgbé à ń dáhùn ló kò béèrè tán ó ní tó bá jẹ́ gbogbo tó wí bẹ́ẹ̀ lórí palákùnrin ó ní yóò padà gba ibi tí mo dúró sí torí pé gbogbo ń tọ́ ọ sọ yìí ìròyìn rẹ̀ ń bẹ lára àwọn ànábì tó ti lọ yóò padà gba bí mọ wà yìí kódà ó ní tí bá láǹfààní ni màá sì lọ bá níbi tọ́wà màá lọ kíìsì orí rẹ̀ àtẹsẹ̀ rẹ̀ jama'a wallahi ọ̀dà lójú àbí ọ̀dà lójú ó ní bó ṣe dá lójú tó yọ̀rọ̀ kìlìyàn gbà ọgbà ó ní àgbà ah, ah, àgbà tó sọ máa ah, bá sí gangan gbogbo tó yìí àwọn alátẹríwá fẹ́ nìkan ó kó sínú ayé yìí ulaika yal'anuhumullahu wọ́yẹ̀ láàánú húnmọ̀ láàánú ọlọ́run wọ́n sẹ́bílé wọn àwọn tí máa sẹ́bí náà sẹ́bílé wọn bákan náà àyà yìí alókó mùsùlùmí náà nú nínú tó fi kó mùsùlùmí nú ó náà tó fi léèrè ìbéèrè kan tí ó sàwọn èèyàn láǹfààní tọwọ́ wò pé gbàǹbà sọ gbogbo wọ́n dọ́gba náà á dì bákan náà tí bá fi sọ̀dájọ́ fún ìṣẹ́wọ̀n níbi mímọ́ ọkọ̀ fipamọ́ ni àbí ní àfihàn dọ́là àfihàn dọ́là ẹ má fẹ́ mọ̀ yàn kọ́ wa gba fọ́ọ̀mù àfihàn <laughs> àfisọ́lọ́ àfisẹ́pẹ́ àjèyí lọ ni pé ọlọ́ọ̀bọ subhanahu wa ta'ala ọkọ̀ ilé o anabi sallallahu alayhi wa anabi ni man su'ila an ilmi fakatama ẹ̀ńtọ́ba bi léèrè nípa ìmọ̀ kan wọ́n bi léèrè nípa ìmọ̀ àbí mọ̀nà kan fakatama ọba fi ìmọ̀ pamọ́ ọmọ kò sọ ìmọ̀ yóò ti sàwọn èèyàn láǹfààní kìí ṣe ìmọ̀ tọ́jú ẹ̀pọ̀ àwọn èèyàn ò ní bùkátà sí àwọn ọmọ kẹ́mọ́ tọ́jú ẹ̀pọ̀ àwọn èèyàn ò ní bùkátà sí bí ẹ̀ bá ń sọ lọ́kàn máa jẹ́ lọ́kàn máa jẹ́ nǹkan tọ́jú wọn ò ní bùkátà sí sọ́mìlì wọ́n wá bí léèrè nípa àtọ̀ ẹ̀fì yóò lẹ̀ torí pé wọ́n ti mọ̀ pé wọn ò ní bùkátà sí lápòjúwe kọ́dọ̀ ọwọ́ ọ̀dọ́ ọ̀dọ́ la ń gba tí ìjọmọkùnrin pé lára rẹ̀ ọwọ́ ní àfáà sáwọn àdékùn kí ni ìdájọ́ kéèyàn kí ìsìyàwó rẹ̀ lọ́sàn-án wọ̀ wọ́n ní wọ́n á dọ́rọ́ mi ṣé wọ́n fẹ́ kí ìsìyàwó rẹ̀ lọ ọba ní mo fẹ́ mọ̀ àwọn aṣọ fún mi tọ́ kò sí ní tó burú lẹ́nu ṣẹ̀ríà ṣùgbọ́n fàgbàlagbà ni kìí ṣe fọ́dọ̀ àti yan fún ṣùgbọ́n nígbà mi wò ní yan tó bá ń pa burú mẹ́lẹ́mìí lé tẹ́ bá fi lè sọ mẹ́rin kálá àṣọ títa orí kìsì ni wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀tọ̀ lórí ibi tí wọ́n parí ẹ̀sìn torí ìdí eléyìí ẹni tó bá fi léèrè èèmọ̀ kan táwọn èèyàn ní bùkátà sí ọwọ́ afipamọ́ kò sọ lára látàrí tó bá yójú ń tì ní o àbí látàrí wípé ọfẹ́ fi àdúrà hàn sáwọn èèyàn ní o àbí látàrí wípé ọfẹ́ fi àlébù kan pamọ́ ní o ọwọ́ afipamọ́ àbí torí àǹfààní kan tí ó rí ọ àfipamọ́ bí kí wọ́n bíyàn léèrè pé afásàwọn lè gbọ́dọ̀ torí ọlọ́run kí ni ìdájọ́ kéèyàn máa tẹ̀ fún yàn ọ̀rọ̀ ẹ̀sìn ni ìdájọ́ ẹ̀sìn ó sì mọ̀ ó wà pé ah, àwọn bàbá wa rẹ ní bẹ́ńkàlẹ̀ yìí wọn àfáà lókè kòtò nìyí wọn àfáà wa ń lé lókè lè ah ìsìn tó burú ń bẹ̀ kàsáàtì mẹ́ta yà rí ọkàn ọkàn fi ìmọ̀ ń pa náà anabi sallallahu alayhi wa sallam ẹni kọ́ńtà kẹsíkà ni ọ̀dà béèrè àbí ṣùgbọ́n fi nǹkan kan pamọ́ ń bẹ̀ ó fi ìmọ̀ yẹn pamọ́ abẹ́ntẹ́bi léèrè nǹkan kan nínú ẹ̀sìn tí ọ̀ mọ́ kó sọ pé èmi ọ̀ mọ́ o kọ́ ánìsí aṣọ pé mọ́ a ìtìjú nìyẹn náà ọkàn ọkàn ọkàn dọ́ọ̀jì ẹ̀ ọkàn gbé nǹkan ní ìjáde ọba sàwọn èèyàn anábì sallallahu alaihi wasallam ó ní uljima bílì jáàmì uljima yawma al-qiyamati bílì jáàmì nìna ìjánu ná inú wọ́n fi sí lẹ́nu jẹ́ alkiyama ìjọ alkiyama ìjánu tó máa fi sẹ́sí lẹ́nu wọ́n lu ẹnu rẹ̀ wọ́n wà fi ìjánu sí látàrí kí ni hafiz islam akbar bu alama abu hurayra tó bá ti ń dákọ̀ abu hurayra radiyallahu anhu òun náà lẹ́ńtà mẹ́sìkìlì o hafiz islam akbar ẹ̀ńtọ́ àǹkan jù nínú islam the great memorizer of islam tó bá yọ tábù rẹ́rọ̀ gbá ọkọ̀ ọ̀nà islam wọ́rọ́wọ́rọ́ báyìí ni ó kù abu hurayra nìkan àdéhùn tó gbà wá ó lé five thousand bọ̀kọ̀ tó six thousand but ó lé five thousand five thousand seven hundred and kìíní kan tí ìbá ṣe mistake five seven hundred and sixty four kò tó six thousand ó ní kan ṣoṣo ntọ́gbà tí gbogbo ẹ̀ sì donc gbọ́dọ̀ ànábì sallallahu alayhi wa alihi wa sallam Abu Hurairah ni ááyà yìí ááyà tá a ké yìí ó ní ááyà inú mò ń lè sọ gbogbo nǹkan tó ń mọ̀ tó ń gbọ́ lẹ́nu ànábì sallallahu alayhi wa sallam bí èbá sáyà ìní tó ń bá sọ nǹkan míì tó ń bá nánà ànábì wọ́n sì máa lẹ òun lóko kó tó gbé lè náà abúrò ayọ̀ ọdún ọ̀rọ̀ gbàsán ọgbàsán bá lọ́dún àìdá ní ọdún kẹjọ ìjìra ọdún mẹ́ta péré lọ́sọ̀ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n abúrò ayọ̀ oníṣẹ́ kẹkẹ ju kọ́dọ̀ ànábì ní wọn wà lọ abúrò ayọ̀ ni tọ́lọ́kọ́ bá ti lọ́kọ́ táwọn ará àmọ̀dúnrẹ́ bá ti lọ́kọ́ tiwọn táwọn ará mọ́kà tẹ̀sẹ̀ ìjìra wa táwọn lọ ọjà tá lọ tà ó ní kèé sẹ́ni kankan lọ́dọ̀ ànábì jò ń lọ ó nìkan lọ wà lọ́dọ̀ ànábì ànábì wọn ó jókòó ń dọ̀kọ̀ ànábì ni ta ni yóò tẹ aṣọ rẹ̀ lẹ̀ kéǹsì kéǹkan sí kó sì dá aṣọ ìbora kọ́mọ́gbàgbé kankan tó ti gbọ́ kọ́gbọ́rẹ́ nù níná àbúrò ọ̀rọ̀ ọmọ ẹ̀gbẹ̀ báyìí òun ọ̀tọ̀ òun ọ̀rẹ́ nìkan kọ́ àrùn nìkan lòún rí àbúrò sì ti aṣọ ọlẹ̀ anábì sì wí kan sọ́ọ̀sì ìwé mọ́ni àti ọjọ́ àbúrò lọ́rọ̀ kọ̀ọ̀kan gbà bí ààrùn kọ́tọ́ gbọ́dọ̀ nà nábì sallallahu alaihi kẹ́sẹ́ tó yálọ̀ wá wí bìlmánà kò ní wí bìlmánà harfan bi harfin bó ṣe gbọ́ lẹ́nu sí ọlọ́run ni ó ṣe wí kò ní gbé kan wájú kó gbé kan sẹ́yìn kódà kò ní fífà náà áàdì mẹ́jìlísàn áàdì kùrùsì yẹ kí kùrùsì áàdì kùrùsì yẹ láàlá fọ́tò fún ọ̀yọ́ ìlú náà ó ní pé láti gbà kò ní fi fà kò ní fi pé wà bí táwọn ìbá fẹ́ fà wọn ò ní sẹ́ pé wà sẹ́yìn pé ara díẹ̀ ti máa mọ̀ pé mẹ́mórí ẹ̀ ní jù nìyẹn tẹ́yìn bá ti ń tọ́jú rí pé fi wà pé fà ẹ̀ gbọ̀gà another was kind now torí de eléyìí ó ní pé Abu Hurairah radiyallahu anhu ó ní tóun gbọ́ yìí àbí àyà yìí òun lọ́fà tóun ò fi lé tó ń fi sọ gbogbo tó ń gbọ́dọ̀ ló ń ṣe ọlọ́run sallallahu alayhi wa alihi wa sallam tábà ti dé gbogbo àbúrò yọ sọ nǹkan báyìí yọ sọ ó ní àwọn kan wá fẹ́ àtàkì lónìí sọ àgbọn tó bá fẹ́ àtàkì Islam tó bá ti kọ́kọ́ àtàkì àbúrò rẹ rọ ní tí ó kó kó lẹ́pọ̀ sí ni gbogbo ọ̀rọ̀ ọ̀run àwọ̀ ìsàkà nǹkankan yọ̀ọ̀kan ní gbogbo ẹ̀ nígbà àbúrò rẹ bá ti ní pọ́blẹ́mù lọ́dọ̀ rẹ̀ ẹ̀dá kò sẹ́ńtà àbúrò rẹ sọ́ọ́ ní pọ́blẹ́mù yóò ní ní yóò ní kánìkan wá kúrẹ̀ láàfà kó ní ẹ̀dọ̀ lábúrò ẹ̀rọ jọ́mi jọ́mi lọ́dọ̀ lọ́dọ̀ nẹ́bì náà ọlọ́dọ̀ ọdún mẹ́ta ọwọ́ àgbà nǹkan wọn kọ́ pẹ̀ sẹ́sẹ́ ẹ̀mọ́ pẹ́ ká fura sí a ẹnìkan ò ní sọ báyìí jọ̀mọ́ à wallahi illa munafik àfi munafik kọ́ bá àpẹẹrẹ láàfà àgbà kọ́ bá àpẹẹrẹ láàfà ńlá kọ́ bá àpẹẹrẹ láàrin àlífà bàbá rẹ̀ ìtì ìbáàrí ọjẹ́ wallahi èèyàn bú ni fásikù munafik nílé ẹnìkan tí ó takọ àbúrò ayọ̀ anabi sallallahu alaihi wasallam òjísé ọlọ́run ní la tasubbu ashabi ẹ má bu àwọn sàábẹ̀ mi tẹ́ ẹ bá ń bu ara ti yín ẹ má jẹ́ kí ègbú yọ dọ́dọ̀ àwọn sàábẹ̀ mi anabi ní fawalladhi nafsi biyadihi mo fi ẹni tẹ́ mi mi bẹ lọ́wọ́ rẹ̀ búra law anfaqa ahadukum mithla uhudin dhahaban ma balagha mudda ahadihim wala nasifa tẹ́nìkan nù yín tó na tọ́dà bí òkè gold tọ́dà bí tọ́dà bí òkè wood ní gold kò tó múdù tí sàábé nìkan ná kódà kò tó dájì rẹ̀ torí di eléyìí ilẹ̀ nìkan máa ní Abu Hurairah àdìsí náà lọ gbà wá ọdún mélòó náà tó gbà bí sàá tó rí tọ́ kọ́nà ọba Allah ọ̀sán wọn bẹ̀ torí di eléyìí èèwọ̀ ni <coughs> ká máa fi nǹkan pamọ́ pàápàá jùlọ nǹkan táwọn èèyàn ní bùkátà sí èèwọ̀ ní ká máa fi pamọ́ torí pé tí ọba fi pamọ́ bí àwọn màláíkà àwọn ẹ̀dá ọlọ́run bí wọ́n ṣe máa ṣẹ́bi láwọn tí ń fi pamọ́ òun náà ni wọ́n máa ṣàdúrà fáwọn tí kò fi pamọ́ òun ni wọ́n máa tọrọ àforíjì fún àwọn tí wọn ò fi pamọ́ anabi sallallahu alayhi wa sallam ó ní innal alima yastaghfiru lahu kullu shay' hatta al-ghaytan fil bahr ẹ̀rọ mímà gbogbo àwọn nǹkan pátá ni wọ́n máa tọrọ àforíjì fún wọ́n máa tọrọ àforíjì fún hatta al-ghaytan fil bahr tó fi má àwọn ẹja tí bẹnu búdò wọ́n máa wá àforíjì fún mímà pẹ̀lú méjì àwọn kékeré o kọ́ mọ̀ fi ìmọ̀ pamá kọ́ mọ̀ torí pé ah, tàbá ṣe àwọn ọmọ ọmọ bá mi lẹ́yìn ká ó ti ní ṣe ọ̀nà kọ̀ọ̀kọ̀ ọbẹ̀ ló ń bí kọ̀kọ́ ọbẹ̀ náà kọ́ kí ní jẹ́ kókọ́ ọbẹ̀ ọ́fíìsì lọ́n bàjẹ́ kí ní jẹ́ ọ́fíìsì níbi mẹ́sìn sàlàyé fáwọn èèyàn kó yé àwọn èèyàn kéèyàn má fi kọ́mọ́ta ọ̀run rẹ̀ láti fi ra yí ẹlòmíì kama kọ́l alimami shafi'i gẹ́gẹ́ bí àfàwà ibn salah masagbanu tíra wọn adabul mufti wal mustafti wọn ni imam shafi'i sọ pé ah, ọmọ sẹ́mi lẹ́mọ̀ọ́ fárakùnrin kan bẹ́ẹ̀ dínàrú nìdúlẹ̀ àgọ́ ìrì ọ̀tá ẹ̀sìn tiẹ̀ ọ̀tá ọ̀run rẹ̀ ó fi ra yí ẹlòmíì tí àwọn kápá yá ara rẹ̀ lè rà ní òsì sàn pápá ayé ara rẹ̀ ni ló fi rà ọ̀bọ̀ ọ̀run jẹ́ ṣùgbọ́n ọ̀ráyé lò yóò sì gbàdúrà yẹn ọ̀run ni ó ti lọ jẹyà ọlọ́run mọ́sọ̀wálẹ̀ ní ìyàláyé mọ́sọ̀wálẹ̀ ní ìyàlọ́run ṣùgbọ́n ní ayé tiẹ̀ ọ̀run rẹ̀ lọ́tà ó fi wá ara yí ẹlòmíì ẹlòmíì ní fi ọ̀run tiẹ̀ gbádùn ó fi ọ̀run tiẹ̀ ó fi exchange ayé ẹlòmíì wọ́n ní kí ló dé kí ló ṣe ó ní ó ṣe fatuwa fáwọn èèyàn ni ó ṣe fatuwa fáwọn èèyàn ó fáwọn èèyàn dájú ẹ̀sìn nípa nǹkan tí ó mọ̀ nípa nǹkan tí ò yé àbófin kankan pamọ́ fáwọn èèyàn àwọn èèyàn wá fi ń tọ́sọ àwọn fi ń sáyé lọ ti wọn òní ó sì jẹ òní ó jẹjọ láti yàrá jẹmọ́ sọ clear ìfẹ́ ẹnu tiẹ̀ ó wò ká àti ah, wá gbọ́ àti wá gbọ́ tó ń ọkàn ń máa ni ẹjẹ́ àmàpèjú wa àwọn èèyàn gbé àwọn ẹ̀jẹ̀rin àbí àwọn ń sọ tọ́ dá wa lójú hundred percent pé gbogbo ẹgbẹ́ gbà wọn jẹ̀rin wọ́n láì kọ̀ láwẹ̀ hundred percent tí kéèsì ninety nine point nine o one hundred wọláyà tó fi wọláyà kò dáwọ ẹ̀rí sì ń bẹ ẹ̀rí a ní kí ló dé tẹ́ fi ní káwọn èèyàn gbá wọn wọn anúbì ní súnmù nírú ìyàtì ẹgbà àwọn ẹ̀tẹ́ ẹ bá rú sùn wọ́n á fi rú nírú ìyàtì ẹ̀sìn ló tẹ́ bá ṣe kí ni o tẹ́ bá rú sùn a ní ìjà rú sùn ká tó bẹ̀rẹ̀ àwẹ̀ sáà rú sùn ṣe ń gbẹ ní káwọn èèyàn gbá wọn ṣé wọ́n rú sùn ni ilẹ̀ fi ní kẹ́bẹ̀rẹ̀ àwẹ̀ ní a ní sáwọn èèyàn rọ́sùn lẹ́fi ní kẹ́bẹ̀rẹ̀ àwẹ̀ ní wọ́n ní ẹran àròsùn náà ṣùgbọ́n níta tí ń kààbọ̀ according to níta tí ń kààbọ̀ ok no ok no problem níta tí ń kààbọ̀ kí ni ọjọ́ ìjẹrin ẹran wednesday a ní tuesday lọ́dọ̀ ti yín kí ni déètì rẹ̀ kí ni ṣàbàǹdà kiri ṣàbán dá wọ́n ní ẹ̀yìn ẹ̀yìn wọ̀lá ìbọ́sẹ̀ ń sọ náà nù ẹ̀yìn ẹ̀yìn à ẹ̀wọ̀n ẹ̀yìn ẹ̀yìn kílẹ̀ ká sọ́gbọ̀n lẹ́ka ní àbí twenty nine jama'a islam dínú bayyin wà dínú wàbẹ̀ ẹ̀sìn islam ẹ̀sìn tó kílẹ̀ ní o kọ̀dàrú o ẹ̀sìn tó ní àwọn òfin nú ni ẹ̀sìn tí wọ́n ṣẹ̀sìn wọ̀ndọ̀rùkú kẹfẹ́ nípa nìkan kan jókòó sí abẹ́ ilé kan yọkàn ọ̀sán tó wù á sì gbà á nígbà ẹsẹ̀ tí wọ́n sẹ́sì christianity tẹ́nìkan kan jókòó nípa bá mu tíì tó jẹ yín tó jẹ súyà yóò sì bọ́ ọ̀tá yóò sì ní ọ̀yá yóò ti sọ tiẹ̀ gbogbo náà sì rọ tẹ̀lé ẹ̀sìn tiwa ẹ̀sìn tá a máa challenge ara wa ni pé n tẹ́ sọ yìí sà á ń kun lẹ̀ ọlọ́run jà o ẹ mẹ́rin wa o a ní kí wọn ni ẹ wọ́n ní bẹ́sẹ̀ sọ̀rọ̀ ẹ̀yìn náà fún out ṣé twenty nine tọ́lá jẹ́ pé twenty nine a pé ẹ ti rọ́ọ̀sù nìkan nìyẹn ibo lẹ ti rí wọn ni ẹni twenty nine ni jẹ́ thirty ah, nàìjíríà ẹ̀kọ́ láfa Saudi Arabia ẹ̀kọ́ láfa Kuwait Iran Sudan Yemen Jordan Oman Ah, Iraq ẹ̀kọ́ láfa Ah, á ó sì àjọ̀dọ̀ yín mo ní òkè ẹ̀sẹ̀ sùúrù níta tí ń kààbọ̀ mo ní òkè níta tí ń kààbọ̀ mo ní àkọ́dún tó níta tí ń kààbọ̀ tẹ́ ẹ bá kojú ọ̀run láti fi jẹun nínú sùn yóò ti yọ mo ní òkè oṣù ọ̀yọ́ mọ́ yíyọ oṣù ìjẹ́ inú kápá yín lọ́wọ́ ǹjẹ́ wíwọ́ ọkùn rẹ̀ sẹ́kàpá yìí sẹ́kàkúrẹ́sẹ̀ yìí ńlọ́nìkọ́ yọ sẹ́kàkúrẹ́sẹ̀ yìí ńlọ́nìkọ́ wọ̀ wọ́n ní eh, kò rí bẹ́ẹ̀ ọkẹ̀ ọ̀dà ajúmọ̀ ibi ẹ̀sìn sùúrù ìtàsẹ̀ ní sìnkẹ́ ẹ̀jẹ̀ kájẹ́ kó sọ̀ jáde náà nígbà sọ̀rọ̀ jáde àwọn àmì ẹ̀tọ́ kọ̀ rẹ̀ ọkẹ̀ níbi tí ọkùnrin ẹ̀tún ti múra yín torí pé wọ́n ní ká bẹ̀rẹ̀ àwẹ̀ kófù tó jáde àbí wọ́n ní ká bẹ̀rẹ̀ àwẹ̀ pẹ̀lú kíni o jíjáde oṣù kásì sínú pẹ̀lú kíni o jíjáde oṣù táàbọ̀ wá rọ́sù kápa káka òǹkà tá à kí ni o ọgbọ̀n wọ́n máa ń ok àwọn ibi ẹ sọ ha ẹ lọ àlè lọ ọbẹ̀ àlè lọ nígbà oṣù sì jáde náà tọ́ alhamdulillah akúkú wa náà sàkúkú rí asáàrò tó jáde lálẹ́ àná sọ́sù jẹ àrùn ni oṣù ọjọ́ márùn-ún àbúṣọ ọjọ́ mẹ́rin gbogbo wa náà láàrin as wọ́n á fèrú yọ̀ọ́ máa yóò fèrú nọ́ọ̀sì ẹsẹ̀ ló ń jẹ àwọn èèyàn bá sínú abápadà gbọ́ pé ó yí wọ́n ni sẹ́ẹ̀mọ́ tó yí wọ́n bẹ̀ wọ́n rò pé sáwọ́dé òrò sí sẹ́ẹ̀mọ́ pé ìjẹrin yẹn ni ìjẹ àrùn ó ní twenty nine sáwọ́dé ìjẹrin jẹ́ thirty bó ṣe ní twenty nine àwọn sáwọ́dé ti gbé gbogbo gájẹ́tẹ̀ mímọ́ wo oṣù jáde sẹ́ẹ̀sì mọ̀ káwọn ti gbẹ̀gá láti bí aago bíi mẹ́fà mẹ́fà àbọ̀ tí ọmọ jẹ́ bíi pass for nkankan lọ́dọ̀ wa ń bì wọ́n ti wá ọ̀ká ìsọ́dún wọ́n rò so wọ́n rò so wọ́n ò sì fẹ́ yapa Saudi nígbà tá a bá ń sọ̀rọ̀ ọ̀nà Saudi kọ́ńtìrì kan tó dá dúró ni Nàìjíríà kọ́ńtìrì kan tó dá dúró ni yíyọ oṣù wa ọ̀pápọ̀ yíyọ oorun wa ọ̀pápọ̀ wíwọ méjèèjì náà papọ̀ ló fi jẹ́ pé bá a bá rúfin Saudi bá a bá rúfin Nàìjíríà Saudi lè sọ fún wa pé Nàìjíríà lẹ ti rúfin yẹn àwọn èrí lọ́dọ̀ wa ẹ máa fún sùn tí gbà wọ ẹyin lọ bá márùn sùn Saudi àwọn tá ń bẹ Nàìjíríà Saudi ìlú ọ̀tọ̀ ni wọn lá ìlú ọ̀tọ̀ ni àfi tọ́ọ̀bà takọ tọ́ọ̀bà múra rẹ tọ́ọ̀bà yẹn rẹ mẹ̀rẹ́ sẹ́rù kù tọ́lá tọ́ọ̀bà náà ni la ní ìsìn ní two oh two mélòó wọn Saudi wà four oh two báyìí four oh two kan náà kí làwọn náà wà ó two o two ẹbẹ́ ẹ̀kọ́ ni halas tọ̀kìtù wà yìí ṣùgbọ́n wà ti Saudi tọ̀kìtù papọ̀ yíyọ ọ̀run àti oòrùn papọ̀ wọ́n bá rò pé Saudi oòrùn sùn wọn ò sì fẹ́ yapa Saudi látàrí pé kí ni o wọn ò fẹ́ tẹ̀ síbi tọ́lọ̀ àtànẹ́bì ní kátẹ̀sì wọ́n tàfẹ́ lọ pẹ̀lú ẹgbẹ́ ah, Saudi náà sáni o wọ́n wá ti kéré ẹ̀jẹ̀ akéde fáwọn èèyàn wàá gbàwẹ̀ lọ́la lẹ́yìn bàtà ti mú déètì báwọn ó kírun ní ìjọ àlàrúbá wọ́n ti kọ́kọ́ mú déètì o tó ti ṣe mítìn jàmáà sẹ́ẹ̀rí téèyàn bá ti gbọ́ ti àlìkìtàbà àti súnà kí lọ ọlọ́run bá sọ kí lànàbì sọ irú ẹni yàtọ̀ alákùbà yóò kàn máa tẹsẹ̀ bọ́rọ̀ ara báyìí ni bí sẹ́sẹ̀ ń ṣe mistake rẹ̀ bá ti fẹ́ tẹ̀lé yóò tún kọ́ lu mistake mi torí kí ni o kò fẹ́ tẹ̀ fún kí ọlọ́run ànàbì sọ. wọ́n bá ní bóyá sọ́ọ́ di òrò ẹjẹ́ kéde fáwọn èèyàn wọ́n kàn kéde ni agbáwẹ̀ lọ́lọ́ o lẹ́yìn ìgbà wọn ti mú ọjọ́ wẹ̀sẹ̀ tó náà lẹ́rìí pé kẹ́ ẹ mẹ́rin pẹ́ kírun jọ kan láìsí kóṣù ti yọ wọ́n wá gba sáúdí ọkàn rọ́ṣù mọ̀ ní wọ́n sì kéde lórí rédíò sáàtò wa lórí rédíò pàrọ̀gbẹ́ ọyá ààbò ní kírun mọ́ wọn kàn ọrùn mọ́ ara ni wọ́n náà bàbá ní ṣàforíjì fún wọn yọ ṣàforíjì fáwọn náà jẹ̀mọ́nà anábì sallallahu alaihi wasallam anábì ní ẹ̀ ń bá gbáàwẹ̀ ní ọgọ́ta ń rọ̀ pé sẹ́nu ṣàbán lọ́bọ́ sí ni àbínú Ramadan yọ́mù ṣak táàsì méjì ń bẹ̀ irú ẹni ó ti yapọ̀ òun ó ti yapọ̀ òun torí ẹ̀ gbogbo ń gbà wẹ́ńjẹ̀ ni ọlọ́ túbá o kẹ́ẹ̀nà túbá torí pé ẹ̀lẹ́rìí kẹ́kẹ́ tó fi lè mú ibà ṣùgbọ́n tán ẹlòmíì aláìmọ̀ká kúkú ni ló sì pọ̀ jù láyé aláìmọ̀ká ní tẹ́ sọ fún náà ni ọgbà tí ẹ sì sẹpẹrẹ ṣùgbọ́n ẹni tọ́ mọ̀ tọ́wọ́ mọ̀ ń mọ̀ pé à ah, ní sọ́kùn tá a sọ ọ́ rí bẹ́ẹ̀ mọ́ tọ́ ẹ wá dúró wíṣírù àwùzá àwọn èèyàn ti bẹ̀rẹ̀ ọ̀rùn wọn ẹ wá dúró ẹsẹ̀ àwọn èèyàn ti bẹ̀rẹ̀ ọ̀rùn wọn látàrí pé asáfẹ́ gbayì asáfẹ́ gbẹ̀yẹ pẹ̀lú fatuwa bẹ́sẹ̀ wá tú àwọn èèyàn lẹ̀ níbi àwẹ̀ wọn a tún máa tú àwọn èèyàn lẹ̀ níbi káwọn èèyàn jọ̀sán níjọ́ táwọn wà náà wọn àti wá gbọ́dọ̀ àti mú déètì sáàtọ̀ wá láàmú déètì máa ní wọn bá ní wọn ní osu kí wọn oṣù haúsá wọn oṣù haúsá oṣù nú omi oṣù nú omi gba twenty nine ọdún ta twenty nine twenty nine twenty nine gbogbo twenty nine twenty nine ni bá ní káwọn tàbí ọ̀rọ̀ ọmọ ọ̀rọ̀ àlàyé ni torí délé yìí ọlọ́ọ̀bọ subhanahu wa ta'ala ni àwọn tó bá fi nǹkan pamọ́ tó fi mọ̀ pamọ́ fáwọn èèyàn ọlọ́ọ̀ ni lẹ́yìn ìgbà tọ́lọ́ bá sàlàyé wùlá ike ẹ̀làánú lọ àwọn ọmọ àní lọ́lọ́wọ́ bá Allah ni ó sẹ̀bi fún ni ó ṣe pèlé wáyẹ̀làánú mọ́láìnà gbogbo ẹni tí wọ́n máa ṣépè pátá lẹ́yìn lálùjọ̀nà ní màláíkà lẹ́ran gbó láti anú omi omi wọn máa sẹ́pèlé wọn ọlọ́run má ṣe wá lẹ́nu ìpè o náà. illa alladhina tabu wa aslahu wa bayyanu fa ulai. jẹ wá ọlọ́ni gbogbo àwọn tó wá sàṣejù yìí bá ṣe jù í ṣe pọ̀tọ́ yìí tó fi ń táwọn èèyàn ní bùkátà sí tó fi pamọ́ yìí àbí wọ́n sọ nǹkan míì wọ́n fi ká pamọ́ wọ́n sọ mí fáwọn èèyàn ọlọ́ni ìlàlẹ̀bí nátàbù àwọn tí ò ní jẹ́ ní ìpinnu wọn àwọn náà ni àlẹ̀bí nátàbù àwọn táwa túbá bìmáìnà rọ́jà ń báyìí dá alkitima wọ́n ní ọlọ́run ẹ̀ṣẹ̀ lágbá yìí fàtàbù wọ́n bá túbá lọ́dọ̀ ọlọ́run pé àrùn ọlọ́run àní irú wà báyìí má àní torí kánigbà yìí kánigbẹ̀yẹ ká máa wá tẹ ìwọ̀ ọlọ́run bá mọ́lẹ̀ ìlàlẹ́bí iná tábù àyàfi àwọn tó bá túbá kí wá fi túbá nìkan ọgbọ́ ọkọ̀rọ̀ ní ìbọn náà ti ní ìlàlẹ́bí iná tábù ó ní asẹ́fù asẹ́fù asẹ́fù asẹ́fù kò tí ì wọ́n aṣíláhùn ah allah akbar ọlọ́ni wọ́n aṣíláhùn wọ́n wá ṣàtúnṣe ntẹ́tì bàjẹ́ wọ́n ṣe kí ni o wọ́n ṣàtúnṣe ntẹ́tì bàjẹ́ nígbà tí kéde fáwọn èèyàn pé wọ́n gbà wọ ẹ̀wọ̀n abọ́ àtàkùkọ̀ jọmọ́ ẹ̀rú ẹ̀ wà kọ́mọ́ ṣàṣìṣe èyí kórí ọmọ ṣe kí ni o kórí ọmọ mi tá àṣìṣe lélẹ̀ ẹ̀fọ́rí jì wá ẹ̀jẹ̀ àfi wá kásìkíyà ó ti yẹjú ẹ̀rù wà á síláhù wọ́n sàkóso ní tàti bàjẹ́ àwọn tí ò ní dẹni ìpinnu alẹ́bí na tábú àwọn tó túbà lọ́dọ̀ ọlọ́run wà á síláhù wọ́n sì sàkóso ní tàti bàjẹ́ wọ́n sàkóso iṣẹ́ wọn wà bá yíyanú wọ́n tún wá sàlàyé fáwọn èèyàn ẹ máa wọ nǹkan nǹkan mẹ́ta tábú wọ́n túbà wa. á síláhù wọ́n iṣẹ́ wọn wọn ò sẹ́rú ẹ̀ńtọ́sẹ̀ má wọ́n sì tọ́ dáa wọn ò fi nǹkan pamọ́ mọ́ wọ́n fi nǹkan hàn wà bá yanu àwọn èyí tí wọ́n tó wá ti ṣàlàyé òun tó ti sọ fáwọn èèyàn wọ́n wà á tún ṣàlàyé fáwọn èèyàn pé báyìí báyìí lórí ni ló fi jẹ́ pé ẹnìkan ò ní bẹ̀sì jẹ́ ta gbangba kọ́ wá lóun ju wá kọ̀rọ̀ ọ̀nà ìsìlélẹ̀ ọkọ ní ẹ̀ṣẹ̀ tá a jọ dá láàrin ara wa ẹ̀ṣẹ̀ téèyàn dá lọ́dọ̀ ọlọ́run èèwọ̀ ní kọ́ wá dìtàkọ̀ wọn sọ táwọn christian máa pẹ̀ ní wọ́n máa pẹ̀lú ẹ̀bọ́ kan convention ìmọ̀ covenant wọ́n sáà máa pẹ̀lú ẹ̀bọ́ kan I don't know fẹ́sẹ̀ dandan kàmà now wọ́n nígbà tó sẹ́ ọ̀nà wà jọ ní praise the Lord praise the Lord ní hallelujah wọ́n ní ah òun ló ti gbà tó ń jẹ adigunjalè òun kàn wọlé kanjọ́ kan ni òun fẹ́ gbé owó ọmọ obìnrin kà gbé ọmọ lórí ọwọ́ ni ó ọmọ yẹn gbẹ lórí àwọn ọmọ yẹn praise the lord àwa dúpẹ́ pé ẹ̀jẹ̀ jésù ti fọ̀ wọn mọ́ èèwọ̀ ni ẹ̀ṣẹ̀ téèyàn bá dá ní kọ̀rọ̀ a kì í wá sọ́n ta gbangba mujahid náà máa kúrò ẹnìyẹn ẹni tí ń fẹsẹ̀ hàn nítorí ti ṣe láàrin wa àkọ́mọ́ máa ń tọrọ àforíjì ń kọ̀rọ̀ lárakùnrin kan nke wá bá nẹ́bí sallallahu alaihi wasallam àbí arábìnrin kan ó wá bá ó mo ti dára mo ti dára tí wọ́n lẹ́mí lóko ó tó ìbọn ṣe sí náà arábí kan gbòdú ẹgbẹ̀ ní kí nílé ń sọ rẹ̀ àwọn òsì tó àrùn fúnra ní àníwá lọ bímọ nù rẹ tó bá ti bímọ tán kọ padà wá tí àgbẹ̀ ti fún ní opportunity kọ́ sá lọ ọkàn lọ bóyá tí bàbá tiẹ̀ lọ yóò lè kò ní rántí má ọkàn tó wà àrùn fúnra ẹ̀mí mọ wáńdì òní àti àti bímọ o àti gbé wá lọ tọ́ ọmọ tọ́ bá ti yíra tọ́tọ́ fàjẹ́ tọ́mọ bá ti jálẹ̀ nù ọ̀hún padà wá another opportunity ọkọ̀ tó ọkọ̀ tó padà wá náà ẹgbọ́n mọ́wọ́ rẹ̀ wọ́n bá lẹ̀ lóko ṣẹ́ra ń a kì í sẹ́ kọ́rọ̀ ká mọ́ wá fún gbàgbàgbà kọ́ wá ní à mo fẹ́ túbá kan mi mo fẹ́ túbá kan wọ́n wà pé kí n wá mọ́sálásí yìí jẹ́mọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lé o ìgbọ́n kọ́ ẹ máa máa fi tọrọ àforíjì ni o òun tẹ̀ ń wọ̀ yìí ògbólógbò àmúrọ̀bà ló ògbólógbò ó zìnà lóhun òun lẹ́sẹ̀ zìnà obì ọgọ́rùn lójúmọ́ á irú nǹkan báyìí ẹsẹ̀ ni wọn kì í ṣe wọn èyí ń sọ ọ́ pa máa tọrọ àforíjì ńkọ̀rọ̀ ọlọ́run bá sì ni tó o bá ti padà á di ẹ̀ṣẹ̀ mọ́ ọlọ́run ó forí ẹ̀ jìn ọ́ torí bọ́lá bá sọ náà kọ́ra ni pé inna Allaha yaghfiru dhunuba jami'a. ya ibadiya alladhina asrafu. sàṣejù níbi ẹ̀sẹ̀ ẹti ẹti ẹti ẹti gúgírí kọjá ewé níbi ẹ̀sẹ̀ látàkù náà tó mi rahmatillah ẹ má jákọ̀ kó mi kí ọlọ́run bí mo ṣe wá ṣẹ̀tọ́ yìí jẹ́ mo lè ráforí jìbì ọlọ́run ní inna Allaha yaghfiru dhunuba jami'a dájúdájú wọn ọba Allah òun á máa forí gbogbo ẹ̀ṣẹ̀ jìyàn torí ẹ̀ máa tọrọ àforíjì ń kọrọ̀ ẹ̀ṣẹ̀ tó bá ti dá gbangba kí wọ́n rí ọ àbí káwọn kaka ọmọ bẹ́ẹ̀ tó o sì tọ́lọ́ fi sàánú rẹ tó dáàbò bò ọ́ tí ò jẹ́ wọ́n rí ọ tó lọ àforíjì nkọ́rọ̀ mẹ́sìdẹ́dì ẹ̀ máa ṣùgbẹ́sẹ̀ tó bá ní í ṣe pẹ̀lú ẹ̀sìn ọbẹ̀ sì jẹ́ ìta gbangba ọwọ́ ni mo ti túbá ń kọ̀rọ̀ náà nítorí ti kọ́ ọ lọ nǹkan mi mo rò pé kí ẹ̀ ọ lọ mi pé tíra ta kọ́ńdé òní o ọ wà kọ́ another edition ọ wà fi sàrẹ́gbẹ́ ẹni edition two second edition aṣọ báyìí a ní pé èèyàn lè lọ strawberry Ìbàdàn kára saki lọ tiẹ̀ kò rí bẹ́ẹ̀ mọ́ o oṣù yìí tá a bá ti rí Nàìjíríà tí Sultan tọ́jà láṣẹ gbogbo mùsùlùmí Nàìjíríà sì kéde òun láàmú ọkọ̀ ọ̀lẹ̀ bó o ṣe kọ́ tàkùkọ̀ náà lọ́kọ̀ọ́lẹ̀ bó o ṣe sọ tàkùkọ̀ náà lọ́sọ̀ọ́lẹ̀ ìyẹn ni pé o túbá àbí wọn bá sọ pé ẹ èèyàn ó lè ó lè ó lè kúnlẹ̀ ó lè dọ̀bálẹ̀ nígbà wàá yí ọ̀tá àbí nígbà tó lọ́n sàánú rẹ ọwọ́ àgbàdà bọ́ọ̀lù púpọ̀ ẹ̀yin jẹ́mọ́ ta bẹ́ sàlàyé yìí ó lé o ń ta sọ́ndé oní òrí bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀ bá ilé tẹ̀hùn kọ̀kọ̀ báyìí tó fi kíyàn ẹsẹ̀ ní bẹ́ẹ̀ bá ilé olùkú ọ̀ràn bọ́bá ilé kúnlẹ̀ ogún tọ́bàtẹ̀ ilé dọ̀bálẹ̀ kọ́ lọ sàmì ẹ̀ lókun ọ́n sàlàyé báwọn yìí ó ní sọ pé gbàtà ọba wa ní ọsán ní ìsìn àwọn ọmọ yìí ò ní kúnlẹ̀ fún wa mọ́ àwọn nǹkan ìtẹ́lómi ọmọ méjì má méjì tí ó fi pàdé ọlọ́run kéńgbà bọ́ sọ gbogbo àwọn ọmọ tí máa kúnlẹ̀ yẹn wọn ò ní kúnlẹ̀ náà gbogbo àwọn tí máa lábàbà yẹn wọn ò ní lábàbà náà wọn ò ní kún wa nínú à dọ̀bálẹ̀ kì í sẹ́wà náà ẹ̀rín èsì kìíní o kì í sẹ̀fẹ́ ọmọ tó kúnlẹ̀ fún ọgbọ́n bó ṣe ń kúnlẹ̀ bó ti kù ká bí ẹsẹ̀ rẹ àìmọye wàhálà kàtà torí ẹ̀pẹ̀ ò ní jẹ́ tiwọn àwọn náà làwọn alladhina tábú àwọn tó túbá ń kọ̀rọ̀ túbá ń kọ̀rọ̀ Ọlọ́run foríjì àwọn lórí ẹ̀ṣẹ̀ táwọn ti ṣe lórí àṣejù táwọn ti ṣe àbáṣe ẹ̀tọ́ àwọn wọ̀ asúláhó wọ́n sì wá ṣàtúnṣe iṣẹ́ wọn wọ́n ṣàtúnṣe iṣẹ́ wọn iṣẹ́ ìtọ́gbà náà ń ṣe wọn ò sì tí ọ̀dà náà wà bá yánú wọn tó wá ń ṣàlàyé ń tọ́ dáa fáwọn èèyàn ọlọ́ọ̀bà lásọ wípé fáwùlà ike àtúgbò àlẹ́yìn àwọn tí ń gba tútú bá wọn nìyẹn o àwọn tí ń gba tútú bá wọn nìyẹn jẹmáà èèyàn wá lè ṣe ń tí ọ̀dà kọ́ mọ́ mọ̀ pé ọ̀dà sí àgbẹ̀ máa ṣẹlẹ̀ kọ́ mọ̀ nǹkan ó gbìyànjú ó sì bá fù ṣùgbọ́n nígbà tí ó rìsọ́ọ̀tì tí ó ní mistake mẹ́mẹ́ lẹ́yìn bá tó rẹ̀ irú ẹni yẹn màfúrun àn wà màfúrun àn ẹni dáfítà foríjì ọba rẹ ni ẹni yóò tún ní ládàá kan yóò ní ládàá pé ó ṣègbìyànjú kò ní ní ládàá pọ́ gẹ́tì rìsọ́ọ̀tì irú ẹni tí àwa ara ṣìṣe ń bẹ̀ jọ̀mọ́ sáwà tá a kù láyé sójúṣe wa ni ká mọ ohun tọkọ̀ yẹn rìn kálẹ̀ ń tọkọ̀ kú ti kú kí ni tiwa àmì wọ̀ràn o torí ẹ̀mọ generation ní ń bọ̀ lẹ́yìn tí ó kò padà máa kà nǹkan àwa wà á yọ gègé tì kódà nídi ká gbà yọ̀ǹda lọ́dọ̀ àwọn ọmọ ẹni tọkọ tí àlẹ́ káńtọ̀ àánúkulẹ̀ ẹ̀yìn ẹ̀mùdírù wa tíra bàbá afẹ́ ṣiṣẹ́ lórí ẹ̀ ṣe yọ̀ǹda yọ̀ǹda ní yọ̀ǹda bàbá yín lọ́kọ ni àná tó gbà bàbá náà ń kèé ṣe fámìlì rẹ̀ wọn kọ fún táwọn kan fún àgbáyé islam torí àní ìdí ká onye ọ̀nà ìta bá lọ jọ wọ́n ti sì gbé kọ́ọ̀tù mọ́ tí mo sì jẹ́ pé tán àwọn náà mọ̀fin àti máa ẹ̀sìn gbogbo ẹ̀ òtún dáadáa lájú gbígbé àmọ́ owó tí a rán ìkakúkà àwọn nǹkan kúkọ tó bá súnmọ́ obìnrin rẹ níjọ

kọ́sàmójúkò fún wọn torí ìdí eléyìí àní wọ àwọn tíra yẹn ràn ni ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ tíra táwọn èèyàn ti kọ táwọn olùmọ̀tọ́ lọ ti kọ ilà àwọn àfa ń kọ ìjọ́ndà oríṣiríṣi lé lórí lónìí ẹ máa tí wọ́n sá pé àdìrìnlán bí wọ́n ní sá pé kíní kan fi àtọ́ ìkíní kan àwọn wọ́n lè ní àlàyé nípa àwọn àṣìṣe tí bẹ́ẹ̀nu tíra báyìí àwọn kíní kan ìṣíjú àwọn èèyàn sáà sì ti bẹ́ẹ̀nu nǹkan báyìí wọ́n sàlàyé ẹ̀ fáwọn èèyàn káwọn èèyàn lè bá a mọ kí la máa kà kí la yìí kà torí ẹ̀ ọ̀nà tá a fi lè rán ẹnì tí ó ti ṣàṣìṣe sílẹ̀ tó ti wá lọ ọ̀nà tá a fi lè ràn lọ́wọ́ nìyẹn ìwọ ràn lọ́wọ́ ìjẹ̀mọ́ sáà dájọ́ pé yọ̀ wọ̀ rẹ̀ nù ṣé ìtumọ̀ rẹ̀ ni pé a ah, ntọ́kọ̀ kúfúrú ní ọ iná ní ọ ṣé ìtumọ̀ rẹ̀ nu ìtumọ̀ rẹ̀ kọ́ ọ torí pé ntọ́kọ̀ nǹkan abẹ́ ntọ́ sọ̀rọ̀ tó sì ti kú tí ò sí láyé mọ́ ó ti bọ́ sọ́wọ́ ọlọ́run ṣùgbọ́n ká ṣàtúnṣe nǹkan kò túmọ̀ sí pa àfisí ná àbí àfisá jẹ́nà àwọn ká ṣàtúnṣe fáwa tí a kù láyé ọlọ́ni àwọn tọ́wọ́n bá ti wá rí báyìí fáwọlá ike àtúbọ̀ àlẹ́yìn àwọn tí ń ṣàforíjì fún nìyẹn o àwọn tí màá gba tútú bá wọn nìyẹn wàhánà tàwọn àgbò rọ̀bìn ọlọ́ba ní èmi ọlọ́run ọba sì rèé àtàwà ọba tí máa gba tútú bá ní mi tí máa gba tútú bá wọn mú mi ní lẹ́yìn ìgbà tó bá ti ṣàṣìṣe kódà kí wọ́n jẹ́ kèfèrí tẹ́lẹ̀ tó bá ti túbá ní ìsìgbà tútú bá wọn wàhánà táwà búrọ̀ hìn tí bá tún wá gba tútú bá wọn tán màá tún wá kẹ́ wọn ẹ̀wọ̀n náà wọ́n ní Umar ibn Khattab kan ó wà láàrin àwọn èèyàn ó ní ìmọ̀sí àwòrán tọ́ba á ní wọ́n ní wọ́n tọ́ pé òun ló ń pàbí lásán nù wọn wọ́n bá ní ó ṣe jẹ́ wọn wọ́n ló ní à sáàmù pé mi mọ pọ̀ ju iṣẹ́ bú náà ní fìlìjà ọba sọ ni pé ìbá dínú lọ́wù sẹ́yí àti hasanati ọlọ́run ní àwọn ẹsẹ̀ ẹ̀bù wọn tàti ṣe tábà ilé túbá tí wọ́n ṣẹṣẹ́ ẹ̀bù mọ́ kí lọ́wọ́ lọ́wọ́ sọ di o òwò sọ di dáadáa gbogbo ẹ̀sán búútọ́ ti níhun yóò di dáadáa èèyàn wa nílùú ó ah, ti tán màá wá sẹ di rọ́mọdá o àbẹ́ẹ̀kọ́ ni kí a má tara ẹ̀ jẹ́ o nínú kẹta a kéńgbà kéékèèké o ti ra o náà ni pé nínú aláàmì ti ṣàkọ́ o náà ni kí a fi àpẹẹrẹ orí ibú ni ní ìtùbá lọ́dà á àfa sẹ́rùn ṣáàlà nínú ọ̀bẹ ìtùbá náà ẹ bá ti ẹtí káìlà ẹtí kí àṣùbà mo sì rò pé èyí tó kù náà tẹ̀fí nígbà tó ti gbé láti àárọ̀ nígbẹ̀rẹ̀ láàárọ̀ ọ̀la àpẹẹrẹ orí ibú ni kọ́ra ni lè má délé ó lè má délé o torí délé yìí o ní pé a kì í fi ìgbàlà a kì í fi dọ́là ọlọ́ọ̀bá Allah subhanahu ọlọ́ọ̀bá tó máa sọ aburú di dáadáa ni aburú tó yàn ti sẹ́yìn tó bá ń tú bá ní ìsìn náà tó náà ọmọ á ah, ṣé pé ìkẹ́ rẹ gbáyè tó báyìí ọlọ́run ó sì máa foríjì ọ̀ ní ìsìn náà Allahu akbar abiy ọlọ́run wa Allah ó ṣàforíjì ẹsẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa fún wa náà fàdàn àṣẹ إن الذين تابوا الذين كفروا sọ́nà àwọn olùgbẹ́rùgbọ́n rí àwọn tó ṣàìmọ̀ọ́rẹ́ sọ́ba tó dá wọn wà máa tù kán wá lọ kú wà ń kò fà á tọ́jọ́ pépò tí wọ́n wà gbà wọ́n kú náà ní pálá ìbòrè ni wọ́n wáwù yẹn àwọn afáà ní wáwù hàlù ni wáwù hàlù ipò tí wọ́n wà gbà wọ́n kú wọ́n ètò bá rárá ọlọ́ọ̀bá ní àwọn tó sàmúrẹ sọ́lọ̀ wọ́n máa tún wọn kò fà tó kú tẹ́sì ń wà ń kọ́ aláìmọ́rẹ ọlọ́ni hmm, ulaika alayhim la'natullah àwọn yìí ìbínú ọlọ́run tó máa bá wọn náà torí pé wọ́n ní gbogbo opportunity láti túbá wọ́n ní gbogbo opportunity láti má sàìmúrí sọ́lọ̀

dúnà wà lùwà wọ́n ń takò ìjọ náà bá àlá wọ́n ń takò ìlú yíyá ìdí ọlọ́run bá ẹgbẹ́ báyìí ká máa sìn wọ́n ta ìkọ́nẹ́tà ọ̀fúnṣe wọn ṣùgbọ́n ẹ̀mí wọn ẹ̀mí wọn lámàdájú lórí ẹ̀ dúnà wà lùwà àbòsí àti mọ́tọ́mọ́tọ́ ilé mú wọn takùtọ̀ lọ́wọ́ ní òun ọba tọ́lọ́wọ́ wọn wá kú sórí ẹ̀ látàrí tẹ̀sẹ̀ yìí látàrí pé wọ́n mọ̀nà wọn ò tẹ̀lé

àwọn tá a sọ yìí ìbínú ọlọ́run ọmọ bá wọn wọ́n màláìka tí àwọn màláìka náà máa sábì lẹ́wọ̀n wọ́n náà sí ajùmọ̀yìn gbogbo èèyàn náà tó máa sábì lẹ́wọ̀n wọ́n máa sẹ́pẹ̀lẹ̀ wọn látàrí pé wọ́n kú sí kèfèrí ló jẹ́ pé bá kú tọ́jẹ́ kèfèrí sẹ́ẹ̀mọ̀ pé ìwọ̀ ni àárọ̀ tọ́ra àforíjì fún ká ní àwọn ọmọ ọmọ mẹ́kẹ́lì àwọn ọmọ foríjì wọn à èèwọ̀ ni àti bàbá ògùndáre ọlọ́run gbàbọ́ ọlọ́run ní gbà torí ẹ̀ àìmọ́sàdú àwọn ìdákejì rẹ̀ ní ṣẹlẹ̀ kò clear sẹ́mu bá ní sàdú àti ní sẹ́pẹ̀ ṣùgbọ́n àìsàdú àwọn ìdákejì rẹ̀ ní ṣẹlẹ̀ torí ẹ̀ káwọn sọ́dọ̀ ọlọ́ àfọ̀n kankan lágbó mùsùlùmí ní àná ọlọ́run bá àforíjì wọn o kágbẹ́gbẹ́sẹ̀ mùsùlùmí àádákẹ́ ìdákẹ́ wa kún ìtumọ̀ rẹ̀ wọn ò lè láforíjì torí pọ́lọ̀ tí lóòrùn ní forí tì wọ́n ní ló fi jẹ́ pé ẹ̀pẹ̀ àwọn màláìkà ọmọ ọba wọn wà nọ́ọ̀sì àjùmáyìn kódà ẹ̀pẹ̀ gbogbo èèyàn pátá yóò máa bá wọn ẹ̀pẹ̀ gbogbo èèyàn yóò máa bá wọn ọlọ́ni khalidina fiha wọ́n wà á máa wà nù ọ̀nà lọ láíláí wọ́n máa ṣègbére nínú ọ̀nà ìtumọ̀ rẹ̀ ó Ike ọlọ́run ò ní lé wọn bá rárá nù náà dépò pé wọ́n jáde ń bẹ̀ tọ́láwọn kan wọn náà wọ́n jáde àbí Allah subhanahu mọ́jà wà ní mọ́jà fi rẹ àánú rẹ fi bá wa lò o torí eléyìí ó ní pé àwọn ọmọ ń bẹ́ẹ̀ ni ọkọ̀ wọn náà yóò sì wà àwọn làwọn tó jẹ́ pé àwọn mẹ́rin àwọn tó jẹ́ pé wọn ò fa ìmọ̀ orin sọ́lọ̀ wọn kàn láwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n ń ṣẹ̀ ẹ̀ṣẹ̀ wọn ò débi pé wọ́n pọ́nà mẹ́ta lọ́kan ẹ̀ṣẹ̀ wọn ò débi pé wọ́n fògùn sí é ẹ̀ṣẹ̀ wọn ò débi pé wọ́n so nǹkan rọ̀ ẹ̀ṣẹ̀ wọn ò débi pé wọ́n lògbàdì ìfúnpá ẹ̀ṣẹ̀ wọn ò dé gbogbo bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ wọn ò débi pé wọ́n forí mọ̀nà fọ́ọ̀sà ẹ̀ṣẹ̀ wọn ò débi pé wọ́n lórí òkè ẹsẹ̀ àwọn ọ̀dọ́ tó wọ́n ń gbómi ókè gbómi ilẹ̀ jẹ̀máà ẹsẹ̀ àwọn ọ̀dọ́ bí pé wọ́n ń pè ẹ̀dá lọ́lọ́ ṣùgbọ́n ẹlẹ́sẹ̀ ni wọ́n wọ́n máa ṣe ìsìná yìí máa jalè lọ́nà ọmọ fàforí jẹun kódà báyà tó máa mutí lọ́nà ẹ̀wà fà ọlọ́wọ́ nǹkan náà fi ọkọ́ lọ ń sàánú òun ni bó ti apá bá mutí tẹ̀ náà yóò tó wá máa sáré gbà ọtí ọ̀hún ni apá ọmọ kírun sẹ́yìn mọ̀ pé nǹkan kan ní kú ṣe gbà agbọ́dọ̀ kírun ni ẹjọ́ wa kí wọ́n ṣe mùsùlùmí ṣùgbọ́n ó tún dáwọn ẹ̀sẹ̀ bọ̀tẹ̀sẹ̀ yìí kò kó bá ìmánì rẹ̀ asùn ìpìlẹ̀ ìgbàgbọ́ ara rẹ̀ irú àwọn ẹni tọ́nà ọ̀bá fàánú bá wọn lò lálùkìyàmà tọ́nà ọ̀bá fún kíni bá wọn lò àánú yọ́ọ̀kọ̀ díyẹ̀ ẹ̀sẹ̀ rẹ̀ ní déédé ìgbà tọ́lọ̀ fẹ́ kó lò ń bẹ̀ yọ́ọ̀ wà padà wọnú ní wà mú lọ nínú kọ́nà bí náà làwọn afá ọ̀sán ti tán náà ń sọ yìí wàláhì láàrin inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha wa man yushrik billahi faqad hassan jama'a kìí ṣe iná iná tí wá ń bí o ìròyìn iná nìkan tá a bá ń sọ ha ọlọ́run mọ́ sí wa ló máa ná o sàánú ọlọ́run mọ́ sí wa ló máa ná o torí ẹ̀ kí àwọn gbà tẹ̀jẹ̀ gbà ẹ̀ ń bá sáwọn sáko mẹ́jọ kan táà náà bá rí ẹ̀rùn náà jẹ́ àwọn ẹran táà ń sún náà ẹ jẹ́ káwá tó pé mọ́tò ní accident àwọn èèyàn wá jóná ń bẹ̀ àwọn náà ò ní lè jẹ́ iná ọ̀tọ̀ ń wá yàtọ̀ sí lẹ́hùn kìí ṣe lọ́tẹ̀yàn máa ń kú bẹ̀ torí pé ẹni bá jó tó bá ti kú kò sí fílì kankan mọ́ tẹ́mi bá ti kó lára yẹn kò sí fílì kankan mọ́ òkú kì í mà nira lẹ́yìn bọ́ bá ti kú tán ó dìbò bá dẹnu sàárè tí ó bá dẹnu ìyà àbí ọ̀jẹ̀ ní ìkẹ́ nínú sàárè ni nígbà tó fẹ́ gbé lápá ẹ̀yìn lẹ́sẹ̀ kò ní fílì kankan ṣùgbọ́n náà tọrọ ọlọ́ni kúlàmà náà dìjà tùtù bàdàn náà jùlù dàn gbogbo ìgbà tí awọ kan bá ti ń jiná a máa exchange ẹ̀ pẹ̀lú awọ míì kí wọ́n lè máa jẹ̀yà lọ sẹ́nà lẹ́nu kọ́ ọ̀sẹ̀ kan ń sáko mẹ́jọ kan à ọmọ ọmọ sọ wa lọ́mọ ọ̀nà ọ̀hún torí ìdílé yìí àwọn mùsùlùmí nù káwá tó pàǹkà kú wọn ò ní kú òun bẹ́ẹ̀ mọ́ láéláé wọn ò ní Allahu Akbar Allahu Akbar wọn ò ní àgbẹ̀ ilé kankan náà wọn ò ní ròjà wọn ò lágbọ̀kàn lẹ́nu gbà láti ẹ̀kọ́ ọjọ́ kan ibẹ̀ wọ́n máa wà lọ láéláé họ́ọ̀lì dínà fi à wọ́n máa ṣègbèrè ń bẹ̀ jẹ̀mọ́ àìsí kò sì sáàtọ̀ wa ọ̀sáyé àkọ́wá nígbà bá tiẹ̀ jẹ́ bẹ̀ ọlọ́kọ̀ tó tó wa bí adùn ọ̀dà yẹn ọ̀sáyé àkọ́wá kankan ìsọkúsọ ọ̀rọ̀ gbọ́rọ̀ Yorùbá nínú àwọn ọ̀rọ̀ ọ̀gbọ́n tá a máa sọ oníkọ́dà yé àtọ̀wá kí ní jẹ́ yé àtọ̀wá bí ọba ti kó o ti lọ náyé kan là wá kọ̀sáyé méjì wàmọ̀ mẹ́t ọ̀kọ̀ọ̀kan mẹ́tẹ́yàmọ́tún ẹ bá ti kú nìsín ọ̀run tiẹ̀ ti dẹnu o ti kú láyé tiẹ̀ torí ìdẹ́lẹ̀ yìí kọ̀sáyé àtúnwá dépò pé tó bá tiẹ̀ jẹ́ díẹ̀ tó bá tiẹ̀ tó ní ayé wá padà wọ́n wà á ṣàtúnṣe torí ìdẹ́lẹ̀ yìí ká túbá lọ́sọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá aláṣọ yìí pé họ́ọ̀lì dínà fi hà wọ́n mọ̀ wà mẹ́lẹ̀ láíláí kódà láyé kọfà fàánú mọ́láàdáàbẹ̀ wà láàrín orin ọlọ́ni láyé kọfà fàánú mọ́láàdáàbẹ̀ àrùn fífú yẹ fún wọn ìyà tí wọ́n máa jẹ́ ń bẹ̀ kódà àwọn olùmọ̀ ní tọ́rù fàtàrin ní déédéé kéèyàn ṣẹ́jú déédéé kéèyàn ṣẹ́jú sáwọn ọmọ dánìyàn kéré gan bó ṣe kéré tán wọn ò ní fi ṣèyà fífú yẹ fún wọn wọ́n máa jẹ̀yà lọ ní líle ni tí ó lé kókókókó tọ́jẹ́ pé kò ní sígbà kan táwọn dẹ̀ wọ́n ọlọ́mọ sí wa lọ́mọ àná ọlọ́ba ní wala hum yunzarun bákan náà ò ní pé à wọn ò ní fún wọn láyè la yumaluna littawbata ma'dira wọn ò ní fún aláyẹ̀ pẹ̀jẹ́ àti ẹ̀tùbẹ́ àbí ẹ̀tẹ̀jẹ́ amẹ́síkúsì wá tó jẹ́ àṣẹ tá a ṣe yìí ó ní nǹkan báyìí kò ní sáàyè fún wọn nínú ọ̀nà kí ló fa gbogbo wàhálà yìí ó náà pé wọ́n ṣàìmọ̀ lè wọ́n rọrùn ọ̀nà wọn tẹ̀lé wọ́n rí gbá ojú ọ̀nà mọ̀re wọ́n sì ń pọ̀ bẹ́ẹ̀ lọ wọ́n sì kú sọ́rí ìgbẹ́ látàrí gbá ṣé màá ṣe àwọn pásítọ̀ wa ni ṣé màá wá ṣe àwọn ṣéwù wa ni ṣé màá wá ṣe àwọn bàbá ni ó sì ń tẹ̀lé wọn gọ̀ṣúgọ̀ṣú jọba wọn àwọn èèyàn fèrè àwọn àwọn èèyàn fèrè àwọn bá sì tẹ̀lé jọba náà sì sọ fún anáà kùrán àwọn èèyàn fèrè àwọn wọ́n tẹ̀lé wọ́n tẹ̀lé wọn ló gbẹ́ lọ gbogbo sì dọ̀mọ̀ aná kọ́nà bá àlá kọ́mọ́sì àwọn ọlọ́mọ aná bí ìlànà lónìí insha Allah ta'ala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 one number one two three four five okay number one. <coughs> ọkọ̀ sí ìjáka àmì. mo tó ń dáhùn ọkà náà sọ́nà tó ti èmi ó ti èmi jazakumullahu khairan ẹjẹ́ a máa dáhùn báwọn wọ́n ní kí ni àmì kí ni ìhà tí Islam kọ sí kí àwọn máa mí níbìkan bíi kápá ibìkan ní àwọn ọwọ́ èèyàn pápá sọ kúlúkúlúkú bí ìgbà pé ó lè jẹ́sẹ̀ ó lè jáyà ó lè jẹ́bìkan wọ́n bá ní ìdá tálàjẹ́ albadal nígbà tí oríkèé ara tó ń sọ kúlúkúlú kí ni ìhà àbí ìdájọ́ Islam àbí kí sọ lórí ẹ̀ ọkọ ní pèmí ọmọ kankan lórí ẹ̀ ní ìsìrí kankanka lórí ìdájọ́ rẹ̀ pé bóyá ńgbà tá a wọ ọwọ́ bá sọ bóyá mẹ́sẹ̀jì ti páàsì rè bóyá ńgbà tí tí bá sọ bóyá mẹ́sẹ̀jì ti páàsì rè èmi ọ̀ka kankan tá a náà sọ pa rẹ̀ Allahu ta'ala ààrà ààrà náà ní ìsìrí asáfúláwà tó wọlé mí ń jẹ fẹ́ẹ̀ gbọ́ lẹ́nu àfọ́nsún náà kan rí pé sorry, ń sọ̀rì pé àwọn súnà kan wá ti sọ nǹkan láì ìfẹ́ ìjọ wallahu ta'ala ààrà ààrà ẹlẹ́kẹ̀ẹ́ náà ẹkùn sàrà ìyá ilé náà bá ìgbàgbọ́ yìí bá ọ̀rọ̀ sí ní àwọn ọ̀gbẹ́ ẹ̀gbẹ́ yìí. ìzákùn ọ̀la ọ̀fà ẹ̀rọ ìdáhùn ìbéèrè tí brọ́dà á béèrè ni pé ẹni tó kó ti gbọ́ yẹn Islam ló ń wá bẹ́ẹ̀ ṣùgbọ́n bẹ̀rù àwọn bàbá àbáwọn afásáfẹ́ tí wọ́n ní bú mi báyìí tí wọ́n ní kí ni ìdájọ́ ọ̀rọ̀ ẹni pẹ́ alákọ̀ọ́ ni báwọn bàbá alákọ̀ọ́ sí wá sí fún báwọn àgbẹ̀ àwọn tó jẹ́ àwọn fa nínú àwọn bàbá nígbà ọba lè ogun ààrẹ bí ọba lè fèsì mọ̀rìkàsí ni ọ́ ni o àdàbí ni ọ́ ni o màdí ni ọ́ ni o tó ọba lè ogun ààrẹ kò sí kankan nínú àwọn àfáàní tó fara náà fadilatu Sheikh Adam bin Abdullahi Al-Alawi rahimahullah bàbá ní adéèké kanban wọ́n kọ tírà kan pè ní al-islam wàtàkọ̀ ní ìjà ìjà islam àti àwọn ìkọ́sẹ̀ àìmọ̀kan àwọn àwọ̀ àìmọ̀kìgbà àìmọ̀kan tẹ́yìn gbọ́dọ̀ fi kalẹ̀ bàbá wa sọ̀rọ̀ ìmáa kíni ìmáa tẹ̀ kíni bẹ́ẹ̀ pé jà takọ̀lí nínú àwọn takọ̀lí jà ìlíyà Sheikh Adam Abdullahi alọ́ọ̀lù wọ́n sọ ṣáàlà àámù tí àwọn tá ka gbogbo ọ̀rọ̀ yẹn fún wa tó dẹ́ ẹjọ́ ọ̀dọ̀ ṣe Adam sọ Adam sọ ohun Sheikh Adam Abdullahi alọ́ọ̀lù wọ́n sọ Sheikh Kamaludin AlAdabi. adabi eléyìí tí mo jẹ́ sọ ń bẹ́nu fóònù nínú sáà pé gbogbo ẹ̀ nígbà wọn bá ń kámẹ́rà rẹ̀ èèyàn ọmọ tó ti ní ó wúlò ó ti kámẹ́rà rẹ̀ ti pẹ́ bàbá Sheikh Kamaluddin Al-Adabi rahimahullah wọ́n ṣe tafsiru lọ wọ́n wá débi ọ̀rọ̀ tá à ń sọ wọ́n wá ní ee ìwọ tí ò ń jáwọn èèyàn tẹ̀ fún ọ àtiwọ́ táwọn èèyàn tẹ̀ fún ọ àti wọ́n tán tẹ̀fà àwọn èèyàn ee ìtì ìmọ̀ bẹ́ẹ̀ ṣe rọ́nà lọ́wọ́jọ́ ọlọ́run o ìtì ìbẹ̀ lórí fún mọ́lẹ́kúlẹ̀ rẹ̀ fún wa tó dìde lẹ́yìn èyí fáwọn àfà kábẹ̀rù ọlọ́run ìta àlẹ́tọ̀ sí ká máa kílẹ̀mù wa dẹ́nà wa tá a jóbi àìkúnlẹ̀ wa fún wa wọ́lá kò sínú torí náà kan àti ìmọ̀ràn kan ọlọ́run fi sàánú ẹ̀ débẹ̀ kàgbọ̀n kọ́nà bá kọ́ sàánú wọn ló jẹ́ pé anábì sallallahu alaihi wasallam anábì ni ẹni tí ọba máa ń wù pé tó ń bá dé káwọn èèyàn ó dìde fún ọ káwọn èèyàn ó dìde fún káàánà tó ń la owó ọkọ̀ dìde kọ́ máa wá bí tí ó jókòó sí inú náà o káwọn èèyàn ó dìde fún káwọn akọ́ta káwọn èèyàn ó kúnlẹ̀ fún àbí ká rùkú fún ẹni tẹ́ dìde fún gan ọ̀ràn táwọn èèyàn bá dé kò ní lè ká dìde fúnra wa sáwọn rẹ̀ parí fún sára táwọn afọ àbádé lọ fọwọ́ dọ̀ ní ààrẹ fún un láà níbo nìyẹn wà kò sí ti níwọ̀n wọ́n láì kọjá yìí àfáà ní ọ̀wà àtẹ́tẹ́ bá ẹ̀dá kan ẹ mọ̀ sọ̀rọ̀ lórí ibú wájú ọlọ́run tí n bá ti dé ẹ má dìde mọ́ o tẹ́ ẹ bá tí kò sí tó burú káàmà sàrẹ́ fún àwọn ọba ah, àà ní kí lọ sọ yóò lọ yóò lọ tó lọ yóò lọ kọ nígbà bá tí a bá yí wọn wáyé àṣẹ táwọn ọmọ ìkùsà ẹ̀kọ́kọ́ ni wọ́n sàgbàlagbà sàmàlẹ́kùsà àti ní tẹ ọmọ àbúrò bí wà náà ní yóò àwọn kan sàmàlẹ́kùsà alẹ́kùsára bẹ̀rẹ̀ bí aláfojú di ààrùnlá ọlọ́jẹ́ pẹ́ fún àṣà nígbà bá sọ ní ẹ̀mẹ̀ta òun ní sọ́mọ́ nígbà náà bá sọ yóò dì sọ́nù ọ̀bẹ̀ nìyẹn náà sọ ẹ fọ́mọ ńlẹ̀ ah, ẹ fílẹ̀ ọlọ́run sáà kò kú tí ọ̀fẹ́sẹ̀ ìdá sí láìpẹ́ kọ̀kún náà náà ẹ fi ilẹ̀ tó ààrùn kún mọ́ náà ni mo kọ́ clear àmì wọn ọba àjọ gọ́ọ̀rùn táwọn àjọkù sara wọn alẹ́ kọ́ra wọn tó dábàrà kàbí ọba jẹ kúlẹ̀ ẹlẹ́bìnrin sà ẹpẹ̀lẹ́ sà ẹ̀rí náà lẹ́ẹ̀ máa fi sọ ẹ sì lọ wájú tọjọ́ kù sí gbogbo ẹbí tí wọ́n bá wí nípa ìyá ọmọ kamara náà ni títọ́ náà fi jẹ́ kó yé wọn èèyàn náà lè bínú bẹ́ẹ̀ sẹ́yìn mọ́tò ọlọ́run ń sẹ́ni kí ni ẹbẹ ẹyẹ kọ́nà yẹ ẹjẹ yà ráà ìyẹn náà ṣe sùúrù torí bẹ́ẹ̀ ni ẹbẹ kẹ́ change náà kọ́ clear díẹ̀ díẹ̀ ọlọ́run bá mi padà sàánú àwọn náà torí bá nìkan kọjá àwọn ọlọ́run ẹnìkan oṣù kọjá ìmọ̀nà látọ̀dọ̀ ọlọ́run wọláhùn mọ́mọ́ bàbá kan bàbá yẹn wọ́n máa sọ fọ́ ọmọ wọn pé tí ọba kúnlẹ̀ tí ó sì lọ fa gbogbo lẹ̀ àwọn ò ìwé rẹ̀ mọ́ àwọn ò ní náà ọmọ sàṣẹ tiẹ̀ lọ sì ṣe dáadáa sí bàbá rẹ̀ ọmọ yẹn ọlọ́run afọ láǹfààní ọlọ kẹ́kọ̀ọ́ ńlọ òkèèrè nígbà ọlọ kẹ́kọ̀ọ́ ńlọ òkèèrè bàbá àwọn ọmọ ọlọ sọ ọ̀rọ̀ ẹsẹ̀ sí wọlá bàbá àwọn ọmọ sọ fún tẹ́lọ̀ pé sẹ́ ẹ mọ bí àáfà àti gàtó kọ̀ọ̀gá jù àáfà ẹ mọ bẹ́ẹ̀ sẹ́ ẹ sọ̀kòtò rẹ o sọ̀kòtò rẹ délẹ̀ o wọlá o sọ̀kòtò rẹ kalẹ̀ o wọn wà á parí ọmọ nǹkan sí ni wọ́n sì kò ránṣẹ́ sí ìdáyà kan látọ̀dọ̀ ọlọ́run mo kàn kílẹ̀ ńlá gbọ́dọ̀ ṣe sùúrù fáwọn tá à ń bá ṣe gbọ́dọ̀ ṣe sùúrù kò ní débi mùdámánà ká máa tan ara wa mùdámálà mọ́sáàjì á ṣe bí wọn wọn lè já lọ́nà lọ tọ́ba bẹ̀rẹ̀ ìwọ náà sáṣe bí wọn kí wọ́n lè nífẹ̀ẹ́ rẹ kí wọ́n lè máa gbọ́ tiẹ̀ gbọ́ ọ̀sẹ̀ bí wọn tí wọ́n bá ní gbọ́ wọn ní gbọ́ torí pé ìwọ ò lè fẹ́ tọ́ba wọn ọmọ náà ọmọ ọba ní máa fẹ́ tọ́ba wù ú ṣe kí ni o ní máa fi máa ọlọ́ọ̀ ààrùn ọba tẹ́lẹ̀ aleykum السلام. kí ni yẹn جزاك الله khairan wọn lójú wọn ní islam fún àkúdà kò sí ti jẹ́ mẹ́nu islam kódà àkídà yẹn àkídà burúkú ni àkídà kúfù ni àmọ́ àkídà yẹn ni àkídà tu tanasukul arwah tanasukul arwah pé àwọn ẹ̀mí wọ́n máa gbàṣẹ́ fún àwọn àkídà yẹn àkídà burúkú ni kò sí ti jẹ́bẹ̀ islam ẹ bá ti kú ti kú nìyẹn ayé john oníwọ́n ni a ńgbò bímọ ńgbò bímọ ọmọ yẹn kú ọba tó tóbi ètò kù ti lọ tọ́ba dẹ́rù kìyàmọ̀ yọ kàrí ká ọmọ tó ń ṣẹlẹ̀ ńgbò bẹ̀rẹ̀ ọsàn ṣáàkìrà ó tún bẹ̀rẹ̀ ṣáàkìrà ṣáàkìrà ọsàn sí ṣáàkìrà bíi márùn-ún ńgbò ọba dẹ́rù kìyàmọ̀ wọn ni yóò tó fi ṣáàkìrà kan lọ wọ́n rí ṣáàkìrà márùn-ún ọkọ̀ dùn wájú rẹ̀ ni wọn àbíkọ sábùkù kankan ọmọ tó bá ti kú ti lọ ìmí lèèyàn bí wàánù dẹ́ńjẹ́ nìkan kú bí káwárí kú tọ́nu kárí ní kólùfọ́ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ẹ ń bá ti kú ti kú ṣùgbọ́n àwọn àlùjẹ̀nu ń bẹ tọ́jà pé wọ́n á máa gbẹ́wọ̀ àwọn èèyàn wọ̀ wọ́n sì máa fi gárà tó wù ọ́ láti mọ́ sọ́ra pé súnmọ́ lọ pọ̀láàkà èèyàn afa ńlá àbẹ́ni rẹ̀ wọ́n lórí kọ́ ọgbọ́n kó pé wọ́n wá lọ fi àwọ̀ rẹ̀ wọ́n lọ fi ń jalè lẹ́kọ̀ọ́ kó o lè rìnà dúró kọ́ lọ́wọ́ máa kọ̀ láta torí èso òní gbáwọ̀ tiẹ̀ wọ̀ torí pé kọ̀sẹ̀ tí sùn òní gbáwọ̀ rẹ̀ wò àfàmẹ́lì wa Muhammad sallallahu alaihi wasallam jẹ́kọ́ sí wàhánu habib tó sì rìn mọ́ òkú clear torí àkùsí fi jákúdá rẹ̀ nípa àwọn ohun okú wò tá a mọ́ wò ní ilé kápátì àkídà àbújí máa ń fún wa nìyẹn ká orí ah, ọmọ ti jí ọmọ ti kọ́nà ẹlòmí irọ́ lásán irọ́ bu tí ò sí ti jẹ́ bẹ́ẹ̀ torí àwọn fíìmù buda wọn wò ká lọ kó dànù tí wọn kọ ẹ̀kọ́ púpọ̀ náà ni ọlọ ààrẹ nọmba fọ náà sẹ́yìn náà sẹ́yìn ẹ̀yìn nọmba fọ ok ẹjẹ́ àmì nọmba fọ ẹjẹ́ àmì nọmba fọ ẹjẹ́ àmì àǹkà láti wọ́n kéèyàn kó ok ok jazakumullah khairan wọ́n ní kí ni ìdájọ́ kéèyàn sì ṣe olóore kan kéèyàn wá fi ṣe olóore ń tọrẹ fọ́ọ̀kù tó ti kú àkọ́kọ́ ni pé iṣẹ́ olóore kéèyàn ṣe ìyẹn lè fi bẹ náà ẹ̀rí bẹ́ fún yẹn iṣẹ́ dáadáa tó kọ́kọ́ náà wọ́n lọ kó ní akírun jama mo sì wá kí n jama bí àbùkátà yìí ìyẹn lè fi bẹ náà ṣùgbọ́n sáà sẹ́yìn lè fi tọrẹ fẹ́lòmíì pé iṣẹ́ olóore tí mo ṣe yìí mo fi tọrẹ fún báyìí àmọ́ fi tọrẹ fún màmí tó bá jẹ́ pé sọ́dákọ̀tù járíà sọ́mọ tí sọ́dákọ̀tù járíà ẹ̀sán tíṣẹ́ rẹ̀ dúó tí ládàá rẹ̀ dúó bí kọ́ gbẹ́kànga ọkọ̀ mọ́sálásí mo hmm, tọ́nà ṣe obìnrin eléso èèyàn lè bùn òkú rẹ̀ ládàá rẹ̀ pé ládàá mọ́sálásí apẹ́ ọmọ bá mọ̀ ibi tó ti kú gbọ́n wá kúrò àmì ọwọ́ ni ládàá tún rí bẹ́ẹ̀ kọ́ àmọ́ ẹ̀rí ẹ̀ kúlẹ̀ ọlá mẹ́ta mẹ́ta ayatul kùsù kọ̀ọ̀kan látàrí wípé kùn sí mùsùlùmí àwọn ọ̀nà ẹ̀rí tó dé gbogbo kílẹ̀ nígbà tábà sí ilẹ̀ rí a fi question mark síwájú torí ẹ̀ àkùsù ti jẹ́ bẹ́ẹ̀ gbogbo kílẹ̀ a mọ ntọ́tọ́ a sì mọ tí ọ̀tọ̀ irú ẹlẹ́wọ̀n àmọ́ ti jẹ́ bẹ́ẹ̀ wọ́n lọ àlà àti táyipá yìí ni màá tún bẹ lábẹ́ rẹ̀ táàmà ìlú ọlọ́ àmọ́ nọ́mbà five àbọ̀ ìyẹn máa ń lórí question ó sì ń kàn kásítọ̀ tọ́ba kọ́ àbò àbò. àwọn òbí tó ti kú ok now now now now ok. jazakumullahu khairan náà alákọ̀ọ́kọ́ ni pé òbí tí èsè mùsùlùmí ti sá ń sàdúrà fún ọmọ rẹ̀ sọ́nà ọmọ ọba àdúrà tó bìbá ṣe nínú àwọn àdúrà tó náà gbà àná bẹ́ẹ̀ sọ pé kẹfì bí àdúrà mùsùlùmí àdúrà òbí lórí ọmọ èpè òbí lórí ọmọ méjèèjì ni máa wọlé yálà mùsùlùmí náà gbé wọn ni kèfèrí ni àdúrà tó bá ti ṣe straight ni ìpè tó bá sẹ́nà direct ni ọlọ́ọ̀ọ́lá ẹnìkan kú sínú omi ah, bóòlù láti ṣe irú ẹnu ìyẹn sì ti dá àwọn ọ̀nà kò lè padà sẹ́yìn ṣé wọ́n padà bí wọ́n mọ̀ lọ́wájú alákọ̀ọ́kọ́ ni pé téèyàn bá kú síbi tá a wà á ti mọ̀ wọ àwọn right tọ́tọ́ sẹ́yìn hmm? nínú ẹ̀ ní ká kí ọ̀hún ká ṣe gbá ká ṣàwùwẹ̀ ṣùgbọ́n irú àjọ téèyàn ń lọ tọ́jọ́ pé yàn lò bí ọjọ́ mẹ́ta mẹ́rin lórí omi kò ní jẹ́ ọkọ̀ ojú omi ọlọ́pọ̀ lèèyàn gbé lọ àbẹ́ẹ̀kọ́ ni ajá pé àwọn vẹ́sù ńlá àbẹ́ẹ̀kọ́ ni nínú vẹ́sùn náà wá ní àìmọye nǹkan ní bẹ́ẹ̀nù ẹ̀ sẹ́bẹ̀ ní àbẹ́ẹ̀kọ́ ibi tá lè sọ̀kú lọ́jọ́ sí bẹ́ẹ̀nù ẹ̀ àwa ti wọ̀ rí kìí ṣe wọ́n ní wọ́n ní a ti wọ̀ rí tọ́pẹ́ pé rìn rìn rìn rìn sáà ní bèbè àlọ́ náà ni ó ní pé ó ní bí wọ́n máa ń sọ̀kú lọ́jọ́ sí tọ́lá wọn náà ti plan báyìí mẹ́ nǹkan báyìí lè ṣẹlẹ̀ torí ẹ̀ ibi tí wọ́n sẹ́ni pé wọn ò ní jù ní omi gbà ẹjù fẹjà ẹjọ jẹ kí ló tún mo kó clear Allah àlà náà ẹjẹ àfọkọ tó ń tilẹ̀ fún àwọn méjì tó kù ká sì dákẹ́ fa two fifty ládàkẹ́ insha Allah aleykum salam. ẹ má jọ pọ ìṣẹ́jú mẹ́rin la ní. náà aleykum salam. sẹ́ni kìíní kan dààmú aláyé mi sè. náà wọ́n máa kó dàgbò kó wọ́n lánàá kó sàn. sẹ́ni wọ́n gbé kìíní kan ní ajá sáré wọ́n ń pè kàn bàbá ìjẹ̀bú. ok. náà kí ni ìdájọ́ tí ń bẹ lára ajá sáré àti bàbá ìjẹ̀bú yìí débò tó ń pè àwọn arílì mùsùlùmí gan láwọn àtàjì kìíní ìjọ tí a sì fi owó rẹ̀ dábì ṣe dáadáa bí ká máa ṣe sàrà bí ká máa jíyàn ẹjí sáré bí ká máa fi ká máa kọ kùránì mo kéwù gan láti dání àtàwọn mo jáde rọ́bíà mo lọ mọ̀ríkà sílẹ̀ lágbègbè níbi ìrìn àjò káàkiri mo padà fi àbò mi sẹ́kọ̀ọ́ mo wá mọ ibi tó ń pè bàbá jẹ̀bi kínní yẹn mo ń ta káàkiri ẹ dákun kí ni ìdájọ́ kínní tí kú bá tẹ lọ ti ti káyà mọ́bẹ̀ ah. tẹ́ ẹ ti ṣe dáadáa. jẹ̀sà ẹ wò eyín ní ká gbódìdì béèrè mi ẹjọ́ kù eyín ní ká gbódìdì béèrè mi ẹjẹ́ àdáhùn ilé lónìí. a tún pàdé lọ́la a pàdé lọ́la lórí ìyẹn sẹ́ẹ̀rí ìbéèrè tí a béèrè ó ní pé àwa mùsùlùmí àwa la tẹ́tẹ́ tẹ́tẹ́ ẹ̀ẹ́tẹ̀ẹ̀dẹ́ àfihàn tẹ́tẹ̀ ọ̀nà sẹ́ẹ̀rí èmi ní náírà bet golden bet sport bet logo bed. bàbá àjẹ̀bú ìyá àjẹ̀bú gbogbo àwọn kìíní tẹ́tẹ́ nìtumọ̀ rẹ̀ o prediction tí wọ́n wọ́n gbà tí wọ́n kọ́ tútù ní bet kìíní kan match bat net ní ọ̀dẹ́ wọn pè gbogbo àpùdíṣẹ̀ kọ̀dọ̀ pàtí jẹ́ dúkìrì lọ tẹ́tẹ́ torí pé wọ́n gba owó tiẹ̀ wọ́n fún ẹlòmíì wọ́n gba owó ẹlòmíì wọ́n fún wọn aburú ńlá ni o ọlọ́run bá ní innamal khamr wal maisir. innamal khamr wal maisir wal ansab. kí àyà tó tẹ̀lé innama yuridu shaytan. innama yuridu shaytan an yuqi'a baynakumul adawata wal baghdha'a fil khamri wal maisir. naam ọlọ́ọ̀bá ní ẹ̀ẹ́rí ọtí mímu tẹ́tẹ́ títa ọlọ́ọ̀ni rí sùnmùnà àwọn ẹni ṣẹ̀tàn ẹgbẹ́ ní iṣẹ́ èṣù ni. Shaytan, sí nǹkan èṣù ni irinṣẹ́ èṣù ni fọ́jítẹ́ni búù ẹ jìnà sí bọ́lọ̀ sí wí náà kúrán ẹ jìnà sí kéésì mọ́ mọ́ bá mùsùlùmí o ọlọ́ni ẹ wá máa wọ nǹkan o nígbà jìnà sí ni pé èṣù ọfẹ́ dá ọ̀tálẹ̀ sáàrin yìí ọfẹ́ lu ọtí láti dá ọ̀tálẹ̀ láàrin yìí ọfẹ́ lu tẹ́tẹ́ láti dá ọ̀tálẹ̀ sáàrin yìí ọlọ́ni fàhálà àǹtùn mọ̀tàwọn sẹ́ẹ̀ wá ní kò mẹ́ sẹ́ẹ̀ ní jìnà sí ní torí pé kò sí nínú mi ṣe fẹ́ dùn kí wọ́n gba owó kí wọ́n kọ́ fún wọn kálá àjọ bẹ́ẹ̀t fi fífi fi tẹ̀lé rẹ̀ five hundred ọwọ́ akọ́tẹ̀ ọkọ̀ máa kí wọ́n ní à ah, my friend mashallah congratulations ah ní kíni bí ṣe gbọ́ wọn padà nílọ́pọ̀ ìlọ́pọ̀ onímọ̀ wá kọ́dà tí nǹkan kẹ́ni bá ṣubú tó dojúmọ́ rẹ̀ màá kọ́kọ́ kó wọn lápò rẹ̀ náà kó tó lajú kí jẹ́ sáré kọ́wọ́ mi ó ti gbọ́ wọn mi lọ́nà ẹ̀tọ́ tó ní ẹlẹ́yìn tẹ̀sù fẹ́ dálẹ̀ ò nìyẹn fún ló jẹ́ pọ́nà ni pé ẹ jìnà sí gbogbo ọ̀ràn tẹ́tẹ́ gbogbo ọ̀nà títẹ́ tí ọba gbà wá ló jẹ́ pé tó bá gbé nǹkan kan tí ò yí ọ tó rújú wọ́n bá wọn àfọkọ́dá kún o wọ́n gbé kiri kàdẹ́nì sí o pẹ́niwáàsì wọ́n ń pe o kí ń dájọ́ rẹ̀ wọ́n gbé kiri kàdẹ́nì sí mmm kí ń dájọ́ rẹ̀ wọ́n gbé kiri kàdẹ́nì sí o wọ́n pè ní kiri kan golden lotto billion coins kí ni ìdájọ́ rẹ̀ wọ́n á bèèrè wọn àwọn àfọwọ́ láwọn sì ṣàlàyé kí ẹ sọ pé ó ti máa ṣẹ́ lọ ọ àmọ́ wẹ́ẹ̀rì kí ni ọmọ ìjọra wọn five hundred náà ti di ten thousand wọ́n wá sí ẹ̀ máa wẹ́ẹ̀lì wọ́n wá ní asanu amọ̀yẹ sàrà ń bẹ̀ amọ̀yẹ sàrà ń bẹ̀ ọlọ́run bá fọmọ ọlọ́run ní fọmọ torí kọ́nà bá Allah ànábì ní iná lọ́ àpẹ́ yìí bọ́n ọlọ́run bá wa ọba tó máa ní láàyè kùbárù yíyá tọ̀ yìí bá kò ní gbà ń kẹ́kẹ́ àfi ń tọ́mọ́ owó dáadáa tó fi sàrà ọlọ́run kò ní gbà owó dáadáa tó fi láàjọ ọ̀sán rẹ ni owó dáadáa tó ọlọ́kọ́ mọ́sálásí ọ̀ torí di eléyìí ó ní pé ọlọ́run ní ká jìnà sí i wọ́n ní ọba jẹ́ mùsùlùmí mà ní kí lọ́kàn wa ní ọba jẹ́ mùsùlùmí tó ti ń ṣe tẹ́tẹ́ òun tẹ́tẹ́ ni ọ́ ṣùgbọ́n o ò tí kò nù ìsìláàmù ni mo tọ́ ọba ilẹ̀ rí tó ń ṣe ní pé à ah, dáadáa èèyàn gbọ́dọ̀ ṣe ni ọ dandan kéèyàn ta tẹ́tẹ́ o kì í sàrámù o aláàbò ni o bó kí ọ̀ràn kí dànù ni o gbọ́ ọgbà àgbàdànù ní o látàrí pé kí ni o ó ti sọ èèwọ̀ ní kí ni o èèwọ̀ tọ̀tọ̀ náà ṣe lẹ́sẹ̀ rẹ lórí bẹ́ẹ̀ tẹ̀gbẹ̀ béèrè tó kárí ni tọ́kọ̀ jẹ́ pé ó yé mi téèyàn bá ti fowó ń ṣe wá ṣe dáadáa bóyá ìmọ̀ kan òun sàǹtà dandan lọ ó ti kọ́lé rẹ gẹ́gẹ́ ọlọ́run wa ni ọgbọ́n wá síta wọn náà wọn náà ni mo ti wá wà nù tẹ́tẹ́ báyìí kí ni ó ṣe ọlọ́ni lálẹ́ bí iná tábú yọ́kọ̀kọ́ tú bá pé á ah, gbogbo lótẹ̀ gbogbo ẹ̀yìn ẹ̀yà wá gbowó yín padà àwọn tọ́sẹ̀ kówó fún ẹ̀gbọ́n tí mò ń sọ ẹ̀gbọ́n àwọn tọ́sẹ̀ kówó kan fún lọ́sàn yìí kó tó wá ka ìlà ọwọ́ àgbọ̀ pé á ah, wọ́n sì mú rìsíìtì ó fún rìsíìtì tọ́ba pé lọ́dún wọn náà two hundred èwo mọ́ máa two thousand á ah, gbọ́dọ̀ jẹ́ subhanakallahumma ìsèmá ṣùgbọ́n gbogbo ẹ̀ ti ṣe pátá sẹ́yìn ọlọ́run bá ti yá fi ọlọ́run ti bù gbogbo ètò ti ṣe sẹ́yìn pátá ọlọ́run síta bọ́ọ̀kọ̀ gbọ́dọ̀ tún ṣe mọ́ òun náà àwọn ọlọ́dẹ àwọn tí ń ta mọ́tò káàkiri kò ní ti fi mọ́ lórí ti ẹ̀nìkan tọ́ wo Kazeem mo ti gbọ́ pé ọmọ ìsúnyẹ́ o pátí o yóò máa káàkiri báwọn ní àdúgbò sádùgbò láti fi ṣàlàyé pé tí mo gbọ́ ìyìn nìkan kọ́ ní bọ́ toró nìkan kọ́ ní bẹ́ẹ̀ ń bí ẹ̀ mo rò pé clear ṣùgbọ́n ètò tó dàbí ẹjọ́ jalè ni ọmọ àwọn tó jẹ́ owó wọn mọ́ ó ti fowó kọ́lé kọ́ńtà ah, ilé ọkọlọ gàwó ni ah, ẹ̀sìn ọ̀sọ́ bẹ́ẹ̀ ah, ọmọ tó ti rán sùkúù àkọlọ ya sàtíkẹ́tì ẹ̀ ni ẹ̀sìn ọ̀sọ́ bẹ́ẹ̀ mo ò kó kílẹ̀ báyẹn ọ̀nà tó láì mọ̀ká ló fi ṣe nígbà ó sì ti tú bá ọlọ́run foríjì wọ́n lọ ààlà wọ́n ààlà á ọjọ́ ti lọ ẹjẹ́ abúlé torí ọ̀nà ṣẹ́gun ẹ má bínú náà hmm? ọjọ́ ti lọ ọ̀ẹ́ká ti dúró láti two forty five inshallah tó bá dọ̀là tàbí tá a bá ṣe tán ọ̀dà wọn ẹja fi ṣẹ́jú méjì béèrè kọ́ ẹ béèrè náà náà ok pé náà jazakumullahu khairan irú àwọn afá olè pé wọn kọ́ sáàrù súnà nà wọn wọn sáàrù súnà afá tó sọ wọn pé àkàrà ọ̀bọ yọ òun náà ni ọ àpúfẹ̀ fún pé tẹ́ bá ro kà náà yọ gbà kì í sọ súnà tó dẹ̀ ń tà afá àti ìsọ súnà bá sọ láti bá rọ̀ la àwọn òun lè kó pé sọ̀rọ̀ torí pé súnà kìtàbù àti súnà kí ọlọ́run bá sọ kí lànàbì sọ ìlà máa ń jọ́jọ́ rẹ̀ tí ìbá rẹ̀ sọ̀rọ̀ kọba wìlá wà ní kọba nínú gbẹ̀kọ́ kan kí ni ń jáde lẹ́nu ẹ̀ ṣé ń tọ́nà ọba wí tànàbì wí ni mo kò clear torí de la mẹ́yìn kan nìyẹn ṣe tí ọ̀dà náà téèyàn dáadáa ni fún yàn láísẹ̀nsì lórí ẹ̀ bàbá àjẹ̀bù sọ́dà ni ṣé wọn ọgbà òfin wọn ọgbàwé lọ́wọ́ ìjọba ni wọ́n ń gbàwé sọ́wádà kọ́dà náà ń kó kó clear torí ẹ̀ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ fìdáhù àdó àjọ kẹta àdó àjọ kẹjọ àdó ogójì ọjọ́ ọdún kan ọdún méje pídíà kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ aṣẹ́dànù ni kó kó clear wallahu a'lam lè pa lọ́dọ̀. láti jẹta. èmi àwọn olùkọ́ yìí lọ́sàn